tomorrow, tomorrow I want. Me. tọmọ. ọmọ òjé ọmọ àpèjọyè. ẹ kú ọdún ọlọ́run ọmọ odò jẹ́bùn mi. gbogbo mùsùlùmí ayé ẹ kú ọdún ọlọ́run àánú. ọmọ lámẹsẹ̀ ló jẹ́ ọmọ àpèjọyè. gbogbo kìrìsìtẹ́nì ẹ kú àbáṣe ọdún yìí ọlọ́run àánú. babaláwo ayé ẹ kú ọdún ọlọ́run àánú. ẹni ṣègùn ẹ kú ayé ọlọ́run àánú.

ọmọ gbára mi dé ni wọ́n fi jẹ́ akutu kata lójú ogun ni. iná ẹ̀ gbóná tẹ́wẹ́tẹ́wẹ́ ìrèsì ẹ̀rọ tẹ̀gbò àtàrẹ ẹ̀ gbóná tẹ̀yìn tẹ̀kọ. mojúbà àlàyé mojúbà àlọ́run máa gbọ́ ọmọlá ilé po mágàjì ilé lásòmí. ire làwa wà o. ẹ ọdún àná lórí Facebook níbi ìwọ àti gómìnà ti ń fara yín lọ́wọ́ yídì mo rí ọ. ẹ rí Dẹ́mọ́lá ìmùlẹ̀ gómìnà tèmi ọ̀rẹ́ mi ni bọ́ ọba ní ẹ̀rí ọmọjọba ìwọ náà ò ní ọba ni.

bàbá onílù ó tún dé àṣàfìsì tó burúkú jù. akọ́láwọlé ọmọ àdábánijà. ẹni tó bá ní kọ̀rẹ́ ẹ̀wọ̀n ọmọ ìjọba òun náà ò ní sọ̀rẹ́ ọba. màrá ti wà lójó ọmọ bàtà ẹlẹ́kẹjọ o. máa lọ skoda. ẹyin. ébà. máa wò mí bẹ́ẹ̀ lèmi máa ṣe ní lágẹ̀lú ń jọ gbọ́ ọjọ́ wẹ́ẹ̀sì. Bọ́lá Wọlé ṣe bẹ́ẹ̀ ọmọ Ìbàdàn ṣe bẹ́ẹ̀. ẹ̀bá wú ẹ̀bówó ẹ̀wú ẹgbẹ́ ó sọ pé òun ò mọ ojú yín o rọ́pò rọ́pò sáà. awọ ọjà lérí. ìwé tẹ̀ kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ tẹ̀ sùn tẹ̀ wo ọwọ́ wa ló kó sí kìnìún káwọ́ ọjà lérí. kò sí ní tá a wá ṣe lónìí ju pé a jẹ ẹ̀mọ̀ ká táyà lọ. rice kúnlẹ̀ àní ní dànù. kúnlẹ̀ àní dánù gàárì mẹ̀gátò. mẹ̀gátò ráìsì ó kúnlẹ̀ àní dánù ráìsì látọ̀dọ̀ deputy governor ó kúnlẹ̀ àní dànù. ráìsì látọ̀dọ̀ olóríire kan láti Dubai aláàánú tó ní ká má dàá kọ̀ ọ̀hún ẹrú ọlọ́run láti Dubai gbogbo ládàtàbà rí mbẹ ọlọmọsà mo lọ bá ẹrú ọlọrun tó wà nígbà ọmọ Nàìjíríà ni. nítorí òun kọ̀kọ́ òun ò fi ṣe publicity. àjẹ̀bùn lónìí ẹkú ọdún Ọlọ́run dùn wá nú. yóò jẹ gbèsè kún gbèsè ní. aláàárọ̀ ọba ń bá ọba bínú yóò jẹ gbèsè kún gbèsè ní. lọ́kàn mo ní aláàárọ̀ tọ́ba gbá ọba létí bọ́ ẹyin bọ́lá bọ̀ létí ó ní yóò kú ni kò ní jẹ gbèsè kò ní aláàárọ̀ tọ́ba gbá ọba létí ó ní ó lólé ayé rẹ̀ pinnu. ìlú ó ṣòro tú. ẹranko tó fojú dọdẹ yóò kàbùkù. ó lé mo bodè kí n tó wọlé àgọ́ àlà mo bodè oṣù ajá òṣùpá ni mí mo bodè fọlọ́run ọba ìbà lónìí ìbà bàbá ìbà yèyé ìbà olúwo ìbà ojúgbọ̀nà ìbàràmọ̀jà tí kọ́ ọmọ níṣẹ́ ojú àlà mojúbà aláyé mojúbà lọ́run ọ̀gángan ọ̀nà lálákè sọ ibi jàǹdàkú bá jẹ́ tí òyò ìgbẹ́ lójú ibẹ̀ ó ti. rẹ́kọ̀dù ọ̀rọ̀ àgbọ̀ ọ̀hún dà. Azeez ń sọ lọ́wọ́ àtẹsẹ̀ bàjẹ́ ṣe é sọ lé Olódùmarè. ìdíwọ́ marí èékú tọ́wọ́tọ́wọ́ tó bí gbogbo ìyẹn nù ni ṣùgbọ́n sáwọn ọ̀rọ̀ yìí dùn ní kójú rẹ̀ ó bò àwọn lọ́wọ́ ọba òṣèlú ọ̀fẹ́ gẹ́gẹ́ bí iná ẹni wọ́n ń pè rẹ̀ tí ò kọminú wọn ọ̀fẹ́ gẹ́gẹ́ bí iná bàbá Olúṣẹ́gun ọ̀dá jìnnìjìnnì bọ́ máa lejò ikú mú olórí aláwọ̀ dúdú lọ òsínmọ́dé bíi ẹ̀rù àlìjàn nínú olóṣèlú àgbáyé ọmọ Ẹfúnyẹlá ó mọ̀sẹ̀lú ọ̀run ojú dápò òkè pàápàá ojú pàápàá tí pàṣàrè lójú ọmọ Màríà bí n bá rántí pọ́ ọmọ Yorùbá ní ẹ̀rọ a sì tún bà mí. wọn ò fẹ́ kéèyàn ó gòkè láéláé ẹni sọ́jà ó yìnbọn palẹ̀ ń wá kì í ta ni ta ló fẹ́ kó o fi nǹkan run bẹ̀ kọ́ jẹ́ débi wípé ọ̀rọ̀ ajé èèyàn láyé. Chief MK Abiola inú sẹ́ẹ̀lì lọ́wọ́ àwọn sì lọ túfọ̀ ọmọ rẹ̀ fún pé ọmọ yín ọ̀dàgbére fáyé lè ní o. ọ̀rọ̀ akẹ́ntì ọlọ́rẹ̀ ètúfọ̀ níjọ́ ṣẹ́gun àkọ́bí ọmọ Chief MK ah, Chief olùṣègùn um, uh, uh, bàbá wa awólọ́wọ̀ tó kú gbogbo ẹ̀ ń kó sí mi lẹ́nu kórókóró wọ́n sọ ti ọbásanjọ́ náà ẹ̀ wo bó ṣe ṣe ìjọba tó bó ṣe ṣe sọ́jà tó tọ́ lágbára tó tọ́ lákàkì tó àbáṣà jù ẹ̀wọ̀n bọ́ńdọ̀gì ó máa wà ń bẹ̀ ó sì ń retí ọjọ́ tí wọ́n pa tí wọ́n mú tí wọ́n lọ lè fi ṣe sàrà kíni ṣe ọ́ tí ọ̀sẹ̀ nìkan rí MKO Abiola ojú ẹ̀ rí inú sẹ́ẹ̀lì ló wà tí wọ́n fi pa ìyàwó ẹ̀ kó Abiola kú ọ lọ sọ́run àṣàǹtẹ lórí wàhálà júùnù twelve ṣé Yorùbá ṣe é kú fún àbí ò ṣe é kú fún máa ṣí ààrẹ ó kéré pin ten ten times tó o bá jó lólùfẹ́ mi tòótọ́ mọ́ bá ń ṣí ààrẹ orí kọ́lá olóòtú life máa fọ́lò mi lórí gbogbo social media mo wà lórí Instagram Kọ́lá Olóòtú live mo wà lórí Twitter ó sì tún máa wò mí lórí Lágelú náà six seven FM lórí Facebook wọn àní fàjà ọ̀sà káfi kéde ìlú ó dorí agogo dẹ̀. Hmm, kábíyèsí ọlọ́run kí ló ṣe ọtí ọ̀sẹ̀ kan rí kí ni ń bà ọ́ nínú jẹ́ tí ọ̀bẹ lòmíì nú jẹ́ ó ṣe olúgbọ́n jù bẹ́ẹ̀ lọ ara ló múle ó ṣe àrẹ̀sà jù bẹ́ẹ̀ lọ àjèjì ojú tìlà lọ ara ló múle kíní wà ń bà ọ́ nínú jẹ́ tí ọ̀bẹ nìkan nú jẹ́ àájẹmọ tua wọ́n mọ̀ sọ fún ọ nípa àwọn jagunjagun àtàwọn akíkanjú ìlú Ìbàdàn àwọn tó jẹ́ wípé wọ́n ṣe gudugudu méje ìyá mẹ́fà ká tó bẹ̀rẹ̀ sí ní jẹ̀bùn ẹ̀jẹ̀ àsárígbọ̀kéde àti ìpolówó ọjà méjì. ìbàdàn kí ni so ọmọ yín ọ̀rẹ́ yín olóyè rabin rabin dadi live the spartacus comedy and fashion concert ló máa ṣẹlẹ̀ ní democracy day june twelve níjọ́ center ní dédé aago méjì ọ̀sán ìlú ìbàdàn máa mìtìtì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nípòsónú àtàwọn olórin lọ́lọ́kan ọ̀jọ̀kan bíi wòlíì àgbà àpọ̀rọ̀rọ̀ remote àrólé big boy dr freak femi sola taye currency abo oyekade kẹ́ńsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àǹfààní wà fún ọ láti fi tíkẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ plọ́ọ̀tì ilẹ̀ kan látọwọ́lé wumai city two thousand naira péré lówó wọlé fún regular five thousand naira fún vip vvip ní ten thousand naira table of four jẹ́ fifty thousand naira tí table of eight jẹ́ hundred thousand naira ẹ̀lẹ́rìí tíkẹ́ẹ̀tì yín rà ní film house cinema dùgbẹ̀ ìbàdàn tàbí wine store àti ayerasa store ní palms mall ring road ìbàdàn. di aago méjì ọ̀sán ni gbogbo ètò bẹ̀rẹ̀ ní democracy day june twelve má jókòó sílé o wá rẹ́rìn ayọ̀ ní jọ́gọ́ center. I <laughs> which one be all this alert one at the get where months never end? My guy, this one pass alert o. This one now. mobile pill and win promo. Mobile waiting. Hey, hey! The mobile pill and win promo 2.0 Don't land in Igbosa. <laughs> Just buy one 4 liter bottle of Mobil Super 1000 X1 XHP or Mobil Super 2000 lubricant. Peel label with the front and back and you go see your pin. Type Mobil, leave space, type the pin, then send and go 58123. Na true o, Mobi Summer me credit instant. You'd also qualify to win brand new motor, motorcycle, flat screen TV, generator, and plenty Totally price them Chai. Return empty bottles so mobile filling stations will join for this promo and there goes Sama you instant gift again <laughs> or Sama you another ticket to increase your chance for win. Promo now from May 20th till August 31st 2019. Terms and conditions apply you. Make it mobile. Premier FM. ẹ̀fẹ̀ fẹ́lẹ̀ tíyatíya ìbọn fi ẹ̀ ń fẹ́ sí i ẹ gbọ́ sí i àyíjẹ kí ìfẹ́ rẹ gbogbo ẹ̀ ní ìbọn fi ti ń fẹ́ sí i ó tún pọ̀ sí i àkótún ọdún omi tán tó bóyá rí náà rẹ̀ afárá lókun àtọ̀pọ̀ agbára ọ̀pá yọ̀mùyọ̀mù ọ̀pá yòyòyòyò àdùn rẹ̀ kò lẹ́gbẹ́. akọ̀tún aládìídùn bọ́ọ̀vìtà mú adùn rẹ̀ ò lẹ́gbẹ́ kódékódé ńlá tòkòtò ẹrú tọmọ náà ní pé wọn yan níbo ọ̀pọ̀ ìdílé ló ti dojúrú tó dẹ́ wípé ẹni à ń sọ̀rọ̀ fún ni ẹ̀mọ́ sí kò sì ṣàdé rí bẹ́ẹ̀ ìdí abáni wípé ọ̀pọ̀ ọgí tí a bá fẹ̀yìntì gbogbo kìkì ẹ̀gúnmù ni èyí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó fọ̀rọ̀ sékùn bí àgbà ètò kan ètò kan rèé ètò tí gbogbo ilé ò sọfẹ́ nìkan ṣùgbọ́n ó ti kówó òun mọ odó tí wọ́n fẹ́ dọ̀rùn lá sí. ìgbà wọlé fẹ́ bàbá tẹ pàdé gbẹ̀ngà ó yàtọ̀ ọláyíwọlá ọ̀dọ́mọdé aláìlójútì tí pàṣẹwájú rẹ̀ ní bàbá lórí ètò bámi ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ ẹ má gbàgbé ẹ jẹ́ ká jọ wò ó ọ̀sẹ̀ yìí ẹ kú ojúmọ́ rìn kiri ìgboro my sister i can't believe your son habib has not missed a fast in this ramadan while i struggle to get by every day how come <laughs> i'm serious do you feed him. oh well we'll take quaker oats for sahur and iftar at home oats is high in fiber and rich in essential nutrients, which will keep you fuller for longer every day during Ramadan. Uh-uh, Mommy, why you giving Auntie my Quaker oats? <laughs> you mean all Quaker oats? <laughs> Quaker. goodness that lasts. Alibasate International Alternative Therapy. Ìtọ́jú ara ṣe pàtàkì ó ṣe kókó. Iṣẹ́ ti ṣe ṣe lágọ̀ọ́ ara ò kéré bí iṣan ara bá ti daṣẹ́ sílẹ̀ ó léwu o fún ìtọ́jú iṣan ara àtàwọn isan ba mìíràn bíi jẹ̀díjẹ̀dí àwọ̀ká máa bọ̀ Alibasit International Alternative Therapy àlàáfíà láfi lólé ayé o tí nǹkan ò bá ti rí yẹ kó nílàgbọ́ ara rẹ máa wòra rẹ níran tètè gbé ìgbésẹ̀ nípa títọ́jú ara rẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá balẹ̀ ìlú bàrùbá tọlọ́run fi ṣe ìtọ́jú àgọ́ ara rán lọ́nà ìbílẹ̀ ọlọ́run ló ń ṣe kí àwọn náà kàn sí bàbá balógun ìlú bàrùbá lónìí. ládojúkọ people's girls grammar school lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ uba bank lẹ́yìn ilé bàbá dubu. mọ̀lẹ́tẹ̀ ìbàdàn. tẹlifóònù zero nine zero three one six seven five five five five zero nine zero three one six seven five five five five alibasit international alternative therapy àlàáfíà rẹ ló jẹun lógún. you fit fly summer vacation experience. iléeṣẹ́ you fit fly ló gbé nǹkan rà dé fáwọn ògo wẹrẹ àrà tó lékè ńkà láti lọ sílùú Dubai lákòókò ọ̀lídé gbogbo òbí ìyá alágbàtọ́ tó fi mọ́lé ìwé lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yà wa jẹ nínú àǹfààní aláìlẹ́gbẹ́ yìí èyí tí iléeṣẹ́ you fit fly gbé kalẹ̀ láti lọ sọlidé pẹ̀lẹ́ ìyá. léwájú lóòkè oṣòdì òkè wòlíì àti ọ̀pọ̀ tá a lè kà tán. ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí fún àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ẹ kàn sí you fit fly ní block eight plot fifteen olúyọlé main estate seven road ring road ìbàdàn tàbí kẹ́ẹ̀pẹ́ zero eight one eight eight eight eight one one one five ẹ sì lè kàn sí wẹ́bsáìtì wa www.youfitfly.com ìrìn àjò àwọn ọmọdé láti lọ dé ní Dubai wọ́n rẹ́rìn kẹ́kọ̀ọ́ ṣe fàájì. FM ninety six point seven. ẹ má bínú tá a kọ́ là ń ta kì í ṣòwe onígàárí o àfi káyà máa ṣe bá máa ń wólẹ̀ àjàkókó ọ̀kan pàtàkì nínú àwọn ẹlẹ́sà akéwì ilẹ̀ yìí. ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ títí àṣẹ ọjọ́ alẹ́. mi lónìí àtọmọdé rẹ mi sáà bàbá mi. Otu wọ ọmọ mi sọ́dọ̀ olóòtú ọmọ àdábá níjà. káàbọ̀. gbára mi ẹni ìjọba nípera rẹ̀ lọ́kùnrin. èèbà. kò jẹ́ nílé o ọmọ èsì ilẹ̀ hmm. ọmọ ara. kábíyèsí. àpò ọdún wa otu ọmọ àdábá níjà. èèbà. èmi àtọ àjà kókó gbogbo ọmọ ebi o olóòtú ọmọ àdábá ní ìjà ọmọ búnibúni bèbú wọ́ntí wọ́ntí. ewì ṣe kọ́ òmò yóò ṣe kọ́. ẹ̀rín po yẹ̀kẹ́ po yẹ̀kẹ́ olóòtú lọmọ dóni dóni. Ah, ah, ah, lórí afẹ́fẹ́ èèwọ̀ kọ́ńsó lẹ̀. tòkòtò tí ó jẹ àárọ̀ tí wẹ́ẹ̀ bí òjò olóòjẹ lọmọ ṣàgúmọ̀ bàbá wa olóòtú ẹ̀yìn lọmọ àkìtì wọ́n yìí lásán o aró ní gbọ́tì làṣà ní bàbá tó bí yín ọmọ wa gòdò wa gòdò ọmọ wa jájá wa jájá ebi jọ ló jẹ bágòrò. ọ̀dà lọ sílẹ̀ sàkí ń gbọ́ òbí. gbogbo ọmọ jẹ̀sọ̀ ẹjí bí o ilẹ̀ hmm. gbogbo ọmọ jẹ̀ṣà abẹ ní onílẹ̀ òbí wọ iléṣà ọmọ òbókun lẹ́rù pa apá ìjà gbogbo kì í ṣe ẹrú bàbá yín ní pẹ́pẹ́. ọmọbìnrin yìí ló títí o <laughs> bẹ̀rẹ̀ rẹ̀ dí ìjọba tẹnigbọ́lá ṣe ẹ máa ṣe à ó kéré pé ten times. òbòkun àtẹnigbọ́lá ọwọ́ nílé ọmọ gbogbo ìjẹ̀ṣà gbogbo. jẹsà òṣèré ẹnlá obì. kí jọ̀sọ̀ máa lọ àfipá gbowó ní ìjọba bàbá yín ló kọ wọn ah, ah. yóò ní dandan máa gbowó mi ah. tẹni gbọ́lá sòrè ọmọ olóbì yẹn. orí iná mà tá a sí ọmọbìnrin yìí. ẹ̀yin lọmọ olóbì kan ọwọ́ sí wọn. ọ̀dà pọ̀ mbẹ̀ ṣó ń jẹ̀bú èmi lọ́kọ̀ ọ̀jẹ̀sà ọkọ̀ ọ̀jẹ̀bú. gbogbo ọ̀jẹ̀bú ẹjí ire bí o eh, eh. gbogbo ọ̀jẹ̀bú ẹjí adìẹ jẹ mi. ọmọdún mádìọdún mọ́sùn pàjì ní ìyẹn jẹ ọmọ rẹ òrò arọ adìẹ adìẹ bá lókun ìjẹ̀bú ọmọ alárẹ̀ kékeré ìjẹ̀bú àgbàjẹ̀bú ọdún sí máa sàlẹ̀ jẹjẹ jẹjẹ jẹjẹ jẹjẹ bí ẹni tí òróbìnrin rẹ ìwọ ọmọbìnrin ọkàn bẹ nílé torí mi bá tààsì ọkàn bẹ lóde bàbá ẹyin. inú ilé àwọn bàbá ẹ̀yìn oh! ọmọ àlárẹ̀ ah! ọmọ àwúrẹ́ la ọmọ àfẹ́rẹ́bánu. Oh, má lọ rèé kéwì ń jẹ̀bú òkú lọ rèé yọ ìbọn sí ọ bó ṣe kìyàn lórí èèyàn wú lórí èèyàn dásì sólè ìyá mi ìyẹ ẹ máa máa ń sólè ìyá mi. olóòtú wọn ní gbanú ilé ìyá wọn bàbá wọn olóòtú ilé ìyá ẹni wọn nílẹ̀. ọmọ ọmọ ọmọ bú owó sùn fún òrùn ọmọ bú owó sùn ọmọ owó nígun ni wọn gbọdọ gún mi. ẹni owó bá sọ níran bàbá ọ̀yá wa. ìyá mi ni ọmọ owó ni ìyá mi. àtẹ̀jìgbára lẹ̀kẹ̀ ẹni sọ lẹ́kùn lé bàbá wọn ọmọ àrówó rẹ̀ rú ọmọ àrówó rẹ̀ rú òde ilé ìyá ẹni mọ̀dínà ẹni ilé ìyá ẹni mọ̀dínà fún oníṣẹ́ ńlá. ọ̀dà ìsọ́lẹ̀ tosmania ìsọ́lẹ̀ àwọn tosmania ìrèmọ̀gún ọmọ àyóyọ̀. ìrèlímọ̀gún ojú ìrèbí o. wọ́n yẹ bírèmì ayéró ń fẹ́ ayéró ń dó ọmọ àwòrán tó ń rọ sọ àgàdà mọ́rọ̀ bẹ́ẹ̀ mi rè ah, ah. rè iṣẹ́ lóògùn eh. ẹbẹ́ mu lóògùn wáyà mu ọ̀bí eh, mo finá wà ní mo ṣeun bí n bá finá eh. wà ní mo ṣeun finá finá finá ìbẹ́lẹ́nu alágbẹ̀dẹ náà fi ń lẹ́ fi ń dọ́kọ lójú ah, ara oge. wo ọmọbìnrin ọdún kelo tó bẹ̀rẹ̀ ewì kíkéré ọdún kelo tó bẹ̀rẹ̀ ewì kíkéré. ó ti pẹ́ díẹ̀ tó gbọ́njú ba ó ti pẹ́ díẹ̀ se ọkọ sùkúù ni àbí bò ló ṣe. ni àmọ́ mo tún ní ọ̀gá tó jẹ́ pé mo wo àwòkọ́ṣe rẹ̀. ta lọ̀gá rẹ tó jẹ́ àwòkọ́ṣe rẹ̀. àṣàbí ọ̀jẹ̀ ni. àṣàbí ọ̀jẹ̀ ó kó jẹ́ nínú ewì àṣàbí ọ̀jẹ̀ èwo ló kó jẹ jù ńbẹ̀ ọ̀yá jù ú lẹ̀ kí n gbọ́ bí màmá bá dòde wọn a sì mọ kéwì kèmí a sì gbọ́ ọ lónìí ọ̀dà lójú. ẹni abábí lọ́jọ́ ẹ̀ á sì sọ̀jẹ̀ <laughs> èèyàn tá a bá bí lọ́jọ́ ẹ̀ á wo rere ṣe hmm. iṣẹ́ yìí wọ́n mi ni hmm. bàtà lè jó dasọ fún jó ẹrù ọ̀jẹ̀ kọ́ mi bí olúwa máa kú mú jẹ oníkò ogun bírò. ìjọ ọmọ ìyá à ń pè fún òyìnbó. ó káàbọ̀. ìlú òyìnbó. káàbọ̀. ọlọ́run ní sọ ọmọ tún ráyọ̀. ọlọ́run kéèyàn kọ́ lọ rí ọlọ́run jù yàn lọ. Ah. ọjọ́ àgà àtúbára rédíò làgbà pélé ń eh. ẹni egun lẹkọ mọ ìrànjú. bí bàbá bá ti dókè odò á dúró ah. egun ò ní fòdò láéláé. ọmọ onílé inú pọ̀ ṣé òun lò sọ̀yẹ̀ ni láì lọ́wọ́ o sì tó ń gbọ́ sétí níbo ló ti rí gbogbo eléyìí Ah! ọdún mélòó ló lọ́wọ́ rẹ̀ ewì. ó ti ó ti lé bí ogún ọdún ti pẹ́. ó ti lé lógún ọdún tó bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni tí mo ti mọ nǹkan wípé èèyàn mọ ewì ké. nígbà tó o wá bẹ̀rẹ̀ yẹn bó o ló ṣe mọ̀ wípé ọ̀ọ́dà kéwì tó ló lókìkí báyìí. mo gbọ́kàn lọ́lọ́ náà ni wípé téèyàn bá dẹ̀yìn lẹ́yìn iṣẹ́ téèyàn bá ń ṣe èèyàn ó padà jánu. níjọ́ tó o ti ń ké yóò nínú rẹ̀ dùn jù. inú mi dùn jù ní òní. Ah, lónìí nínú rẹ̀ dùn jù. tí mo fojú kan olóòtú ọmọ ah, rẹ. ọwọ́ àmọ̀bí lónìí ọmọ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ọ̀rẹ́ eh, eh, tún ń dùn àbọ̀ a sì fẹ́ jọ wọ́sọ àbúrò kan náà àdìrẹ́ ń tèmi àǹkárá ń tiẹ̀ o ọ̀fẹ́ jọra wọn ni kì í ṣe nǹkan kan náà o. bàbá bi ni ìyá mi nínú gbogbo àwọn tí ń pẹ̀sà bílẹ̀ ni o rò wípé ọjà síwájú jù tó gbé dànsákì fún jù nínú àwọn ẹlẹ́sà àbílẹ̀. ẹni mo gbé dànsákì fún jù ní hmm. àṣàbí ọ̀jẹ̀. àṣàbí ọ̀jẹ̀ ló. ó yẹ ní abáwo àwòkọ́ṣe rẹ̀. ó ní ó yẹ kéèyàn gbóríyìn fún. kábí àwọn ìyá wa pọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ yìí hmm. àwọn ìyá wa fún ìkẹ́ àjàngìlá hmm, àwọn bàbá wa jó bí ewé wọ́n pọ̀ dáadáa wọ́n bí ìyá wa àwùkẹ́ òjé wọ́n pọ̀ àwọn bíi múlẹ́kátó alabata. Hmm. àmọ́ ẹni tẹ́mi wà ọ̀kọ́ṣe rẹ̀ tí mo gbé náà sáà kì í fún hmm. àṣà bí ọ̀jẹ̀ kó má hmm. fẹ́ náà pa tóró ni mo tẹ̀lé sà. ok àwọn yẹn ló gbé dànsáàkì fún jù o nínú ewì tó o ti bẹ̀rẹ̀ sí ní kéyì láti gbà tó o ti bẹ̀rẹ̀ sí ní kéwì ijó ni orí pè ní jàjù pé kíní kan challenge mi ń jọ yìí ọjọ́ tí mo lọ sí ìjẹ̀bú ìjẹ̀bú gbó mhm. wọ́n pè mí pé kí n wá ṣeré ní agbo eléré ńlá kan pé wọ́n fẹ́ fún mi ní thirty minutes hmm. bí mo ṣe gorí stage tí mo bẹ̀rẹ̀ eré náà ní mi lè sọ nǹkan mọ́. kí ló fà á. nínú ọdún yìí náà ni ní February. a ò lè sọ nǹkan kan bó. mo kàn rí pé èéfín gba gbogbo ọkàn mi bọ̀ mo rí pé mo fẹ́ ṣubú mo wá tíra láti dé abẹ́ bíríìjì ìjẹ̀bú gbòyà àti ibẹ̀ náà ti fọkàn gbé mi lọ sílùú Èkó tó ti lọ tọ́jú mi. ah jọ́ kẹta ni mo ti lọ. ṣé pé ẹ máa ń táwọ́ síra yín ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣerú nǹkan báwọn ẹ máa ń táwọ́ síra yín ẹ̀yin akéwì tẹ́ ẹ bá pàdé akéwì lóde bó o lẹ́kọ̀ọ́ ṣe ṣe tí wọn fi ní táwọ́ tí wọn táwọn èèyàn fi ní pé ah kìíní yìí ẹ ẹ ẹ kọ̀ọ̀kan lọ júbà ara yín bó o lẹ́ ṣe júbà ara yín. tábà dòde tábà bá ẹni tó ń ṣeré bíi wa tàbí tó ń di akéwì bíi wa hmm. lóde agbọ́dọ̀ júbà ara wa ilé bàbá rẹ̀ ni àkọ́kọ́ máa lọ tí a bá ti dóde bá ti rí pé léyìí òun náà kéwì bí wa ọmọ ọlọ́jẹ̀ ni wàá kí pé ọmọ ọ̀jẹ̀ ọmọ òkú òde mo kí ọ gbogbo lé mi kọ́ <laughs> mi kọ́ ṣe wọ́n bẹ́ lálàáfíà ara iṣẹ́ yìí ò àkọ́là ni hmm. iṣẹ́ bàbá wa ní ṣe àjẹbí ni kì í rárá ọlọ́mọjà lọ yìí lọ́mọ hmm. a wa máa fi. ohun kíra yín bàbá wa bì tí ẹ bá kíra yín tẹ́wọ́ kò ní sí wàhálà ń bẹ̀. ti tán nù. kò ní sí wàhálà rárá ti tán náà tiẹ̀ nù. ọ̀dà ọjọ́ yẹn lájọ́ ọ̀dọ̀ gbogbo. ọ̀ya nzọ́lẹ̀ rẹ̀ ṣàjèjé káfi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. á dà odùmọ̀mí olóòtú bàbá wa ní lọ́lẹ́ àjèjì òdi ara rẹ̀ ṣa epo. kárí epo rẹ́gì ojú omi náà òdi ara rẹ̀ ṣáádú. ṣé kò sókè tí mọ̀ lórí ọmọdé rẹ kò sókì tí wọn mọ lórí òkì yíbò àti ah, ghana yorùbá o gbogbo wọn pátá mọ̀mọ́ tẹ́ ẹ wọ́kú tọ́nu ah, ah. ẹnu ilé àjàṣe o ògùdó tó ti lé àjàṣe wa mọ̀ kọ́lá pọ̀ lóye ọmọ àjèjì òdì. ọtán ẹja ọjà. ẹ woman city àwọn ló ń talẹ̀ jẹ́ níwò ó ní fọkànbalẹ̀ èmi àbáṣà kàndé òbẹ́sẹ̀rẹ̀ mo ti bá wọn ralẹ̀ lórí oríṣiríṣi ó yá ẹ jẹ́ kánìṣó ń bẹ̀ ẹ ní kábàámọ̀ woman city ni o wò ó. yẹsọ o ti fọ ntẹlu gbà wọ́n kò gbósùbà woman city jẹ́bẹ̀. ó fi gbogbo ẹ̀ táwọn yọ. ilé wa ṣe ń ta ní bọ́ọ̀nù ayégun ọ̀lẹ́yọ̀ àbádàn àti wọ́n forum city woman solar city tó yẹ ma wọ́n my golden city ilé wa ní wọ́n dẹ̀ bí pẹ́ wọ́n pàtì kan níbọ̀ mi. ó ra pàtì mẹ́ta lọ́dọ̀ àwa. kò sì sí pàkàlẹ̀ kí o gbọ́ nílẹ̀. gbogbo nù àwọn ramadan tá a wà yìí tó ń lọ lọ́wọ́. ẹ tètè má bọ̀ lọ ọ́fíìsì wa tó wà second floor. olówó tí fowó ṣàánú shopping complex wọ́rọ̀ ọ̀dì ìbàdàn. telephone zero eight one four one three three two six eight five tàbí zero eight zero six six zero seven three four one five. wọ́n máa ṣe tì. ìwọ náà wà wọ̀. bọ́ọ̀dọ̀ nílẹ̀. bọ́ọ̀dọ̀ nílẹ̀ ọ̀pọ̀ ọmọ nàìjíríà ẹ̀kú àmójúbà iléeṣẹ́ crime and law security network iléeṣẹ́ tí ètò ààbò ẹ̀mí àti dúkìá àwa jẹ̀lógún wọ́n ti ṣàgbékalẹ̀ ètò ìdáàbòbò kan nípa ètò ìmọ̀ ayé òde òní bóyá lè mọ̀ pé ó ti ṣe báyìí láti dáàbòbò ara yín lọ́wọ́ àwọn adigunjalè àjínigbé tàbí àwọn àjẹpà látara ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín láìsọ ohunkóhun báwọn elétò ààbò fi dé tí wọ́n fi gbà kalẹ̀ tí ẹni pé kóòkàn tẹ kóòdù tí iléeṣẹ́ rẹ́ẹ̀mà láti bá fi sórí fóònù ẹ̀ lọ́wọ́ kan àdọ́dọ̀ gbogbo àwọn elétò ààbò tó wà láyìíká ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ no network failure ní kábà lá security code yìí kò sí irúfẹ́ fóònù tí ò ṣeé ṣe kóòdù yìí gbogbo èyí tẹ̀ lo android smartphone tàbí tablet ẹ download primer láti security app lórí google play store lọ́fẹ̀ẹ́ ló bá kò nẹ̀yìn lówó kankan fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè iléeṣẹ́ crime alert sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three five two nine sixty oh two sí zero eight zero three five two nine sixty oh two. ni lọ́jọ́ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ dìfẹ́ǹdì proposal tó wá gbé kumagolo lọ tó ó filẹ̀kùn múrẹ̀ lọ́nu o ó yẹ gbà yíyẹ̀ wò ọ̀sà tuntun nẹ́nẹ́ reliable ride. iṣẹ́ ìgbòkègbodò ọkọ̀ ti kọjá akọ́kadà ó máa ṣe é fín pẹ̀lú salensa tó ti já tí gbogbo ẹ̀ ń pariwo kí àdúgbò. ó yẹ download application reliable lórí play store tàbí apple store ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ní ac tí ń taná mọ́rúwá tó dúró tó ṣe é rí mọ̀ yàn bó sì sọ kadà lẹ́fẹ́ gbogbo ẹ̀ ló pẹ́ síbẹ̀ èèyàn five hundred tó bá kọ́kọ́ lóòdù app wa máa jẹ̀bùn five thousand naira láti fi gbéra ìdì lọ́dọ̀ wa ó yẹ gbọ́sẹ̀ wò kẹ́ wo bó ṣe wò sí www.reliable-ride.com nineteen Awolowo avenue off Old Bodija road Ibadan third floor deodoride house three oh six Ikorodu road Anthony Lagos tàbí nípínlẹ̀ Ògùn honey Thomas cottage off camp road ìsọlú ojàsọpẹ́ street opposite grammar school Abẹ́òkúta Ògùn state telephone zero nine zero three zero zero zero nine two six four ẹ̀ẹ́dẹ́kun ẹ̀tàn ac kí n sọ pàkó ẹ̀yìn reliable ride mọ̀ lọ skoda. ẹ̀fẹ̀ fẹ́lẹ̀ tíyatíya ni bọ́m̀bì ẹ̀ ń fẹ́ sí i. aládùúdù bọ́ǹvìtà mú adùn rẹ̀ ò lẹ́gbẹ́. ìbàdàn kiri show city of ibadan go full with laughter brekete on on democracy day june twelve as the seventh edition of the spartacus comedy and fashion concert with rapping daddy go shine live live for jogos tàbí ìbàdàn the people wey go make body sweet una na wòlíì àgbà big b àgbòròdò mash daytona daye currency oyinka ade kinzo bbo sade black remote dr freak and plenty others Get fee regular na two thousand naira oh, vip na five tables na 50,000 and 100,000. You fit win one plot of land for Wobai City here. Hey! If you buy your ticket, the Spartacus Comedy and Fashion Concert Live with Rapping Daddy Go Shelley for Jogger Center. That's Wednesday, June 12, 2019. Time now 2 p.m. You fit buy your ticket for female cinema Dubai. Why not to store and Erasa store for Palm Small Ibadan? Or you fit call 0703 137 3320 or 0703 137 3320. This is a Obanga event and na that event package. Wait to know that. Wait to So your network gives you one gigabyte only for 1,000 naira. Hey, meaning if you need to make calls, you to spend more to buy airtime, right? What if I told you that on Airtel Data Plus, that same 1000 naira gets you your 1 gigabyte plus, wait for it, 2000 naira airtime to call all networks. Don't you just want to try it? Simply recharge and dial star 154 star 2 hash Come on, try it. Just try it. Star 154 star 2 hash. You know you want to. After all, <laughs> you have nothing to lose. Airtel, the smartphone network. Oh <laughs> I wish try this a lot one they get where months never end. My guy, this one has a lot. Oh. This one, now mobile pill and win promo. Mobile waiting. Immobile Peel and Win Promo 2.0 don't land in Bosa. Just buy 4 liter bottle of Mobile Super 1000 X1 XHP or Mobile Super 2000 lubricant. Peel label with the front and back and you go see your pin. Type Mobile, space, type the pin, then send a go 58123. Now true be Summer Me Credit Instanta. You'd also qualify to win brand new motor, motorcycle, flat screen TV, generator, and plenty other totally price demo. Chai! Return empty bottles so mobile stations will join for this promo and they go summer you instant gift again <laughs> or summer you another draw ticket Give your chance for win. Promo now from May 20th till August 31st, 2019. Terms and conditions apply. Yo. Make it mobile. on Yorùbá FM ninety six point seven. àgò onílé ṣe ká wọlé o àgò àlejò ṣe ká máa bọ̀ bàbá ń bọ̀ o àgò lọ́nà olóòtú. mo ti dé ni wọn ṣẹ̀ṣẹ̀ mú bọ̀ kíkú eré ọmọ àdàbí ilé àìkú eré àdàbí òkè máa wọ ọmọ mi òjò tí ò sùn ti ń rọ̀. tábánìjà àgò lọ́nà near the grave. kẹjọ ń bọ o àgùlọ. ọba tó fọlá ìyẹyọ tó ní ọmọ ẹgbẹ́ èyí. bọ́lájí ìwọ náà máa fọ́ pálá bíi kàábà. pípẹ́ kọ́lá ń jẹ́ ń jẹ́ bíi láàyè. rọ́pò ìwọ náà máa fọ́ pálá. tuntun ti dé bí. ẹ lè ọjọ́ rẹ̀ ó ti jù yín lọ. àlùbáríkà ara mi ní ń jẹ. láàyè nu the current champion. bọ́ bọ́ ló gbó lẹ́nu bíi. wọ́n wà wípé wà àti láyé ẹjọ́ fèsì ìṣẹ́jú mẹ́wàá bọ́ ọba wé ẹ̀mí ń bọ̀. olú òjé ọmọ àpèjọyè. ìdẹ́nu. tírí lẹ́dà máa bá a bá ń sọ̀rọ̀ náà ní oníkùjì ilẹ̀ àwọn ọmọ yìí ni wọn sọ pé tẹ́ǹdì wà ń ọmọ àpèjọyè. ẹyin bá kọ́lé tó ra mọ́tò nínú iṣẹ́ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ yìí náà ti ṣe o. ọba mú àsídè àmọ̀ mú àmọ̀ mú sàábà àmọ̀ mú lẹ́dà. ìjọba ti pera òtútù ti dé bí ẹni àpọ̀nlé. onílò oníjẹ. wọ́n wọlé tẹ́sítọ́ bá promota. inú ilé yìí kó inú ilé yìí kó pọ̀. èyí ni o àpòrọ̀ bí ẹni sùn bí ọbọdé ìjẹsà tó ara. wọ́n ní kí n fún ọ ní ten thousand naira ẹni tó kì tosmania ó ní fún ten thousand kó o fi depo ọkọ̀ tosmania ní ọmọ rẹ̀ mògùn ọmọ àyọ̀yọ̀. tosmania mo dúpẹ́ mo dúpẹ́ sí ẹ̀kọ́ àlejò mi mo dúpẹ́ sí ẹ̀kọ́ àníyàn mi ẹ̀ ṣeun ayérúnfẹ́ ọmọ ọlọ́kọ́ tuntun ìrètí ogun ọmọ àyọ̀yọ̀ ìrìn ní mọ̀gàn ọmọ àwùlẹ̀ wúwo ọmọ fínáfíná fi alágbẹ̀dẹ ìbá finá ọmọ rọwọrọwọ rọwọ alágbẹ̀dẹ ìbá rọwọ lọlọkọta ládàá àwọn ọmọ sọ lọ́nà oko méjì nígbà tí múrin jẹ èso ọsọ ọgbẹrì kó fẹyìn dóje wò yóò ṣe pé yín alágbẹ̀dì òkúkú méjì nígbà mògùn alágbẹ̀dì àkọ́kọ́ ara alágbẹ̀dẹ̀ ìwọ ọmọbìnrin àròkìn èjìdá lọ́jọ́ ibi ò tì mí lágbára ẹni tí mo fọ ọlẹ lọwọlé. ogun alágbẹ̀dẹ̀ ìyá ojú táyé máa. wọlé ọmọdún ọládìí pọ̀ mọ́ wọlé bá mọ́mọ́ ìlú amẹ́ríkà játẹ́gùn ó fẹ́ lù ú jẹ́tẹ́gùn orí fẹ́ lù ú lamẹ́ríkà ibi wọn lọ májọ́ bí ewé wọ amẹ́ríkà bá mílẹ̀ yìí náà lọ bá mú lọ amẹ́ríkà ìwọ ló ń ṣe gbogbo àṣà àbílẹ̀ amẹ́ríkà ọ̀rẹ́ lọ́wà bá mú lọ wọlé nù ọmọ tó láti pọ̀. wọlé dẹ́kun mọ̀ ṣe gbàgbé mi ọmọ bàbá dólárì pọ̀ bàbá rẹ̀ kú ọ̀rọ̀ bàbá rẹ̀ ìbàbẹ̀ ní bá ọmọ àmọ́ ṣayé rẹ̀ lọ ọ̀dọ́ kábímọ kọ́mọ jọ ni hmm. wọlé ẹ̀ mọ dúpẹ́ gbé sí àwọn bàbá ga ẹ mọ dúpẹ́ rọ́pò bàbá ẹni. ìkíkà ìkíkà tó yá dínà. àfọlẹ́rìn. àpèlè solú o. olóòtú mo fẹ́ porí kì í bàbá. Ah, ọfẹ́ dẹ́sẹ̀ rẹ̀. ẹlẹ́rìn mọ̀sá. ọ̀wọ́ solú àmì eléwé àdúrà máa fọ lẹ́rìn. ìmọ̀dúnmọ̀dún ẹlẹ́rìn mọ̀sátìlá òwe bínú. ọ̀yọ́ ti kíkà ń ga tìranga. ẹ̀yin lọ́mọ kíkà ń ga tìranga. òní lọ́mọ̀ amẹ́ríkà bọ́ọ̀ lọ. ẹni mo jẹ lé láwé ọ̀jẹ̀rú ẹlẹ́rìn ń lè kókó ìwọ fẹ́ ni wọ́n lè yẹ ọ̀pá ìyájú kan ìyájú kan ẹni kò lè lè dùn ọlọ́rẹ̀ mẹ́dùn wa ọlọ́wádìí ti méje àbùkẹ́ méje àràrà méje àràrà gègé lọ gírun kàràrà olùkòrò iná kan dún wẹ́rẹ́wẹ́ ní kò kí àbùkẹ́ sẹ̀dùn ọmọ rẹ̀ àràrà sẹ̀dùn sílẹ̀ mare eh, eh. bàtọ́ wà délẹ̀ kẹtẹ wẹ̀wẹ̀ àdìtí débẹ̀ oúnjẹ lọ inú kàlàrà inú kòrò kíní kan dún nẹ́kọ̀ọ́ yìí àdìtí ọgbọ́ yàgò eh. àdìtí ọgbọ́ kọ àdìtí ọgbọ́jọ lọ sílé bàbá àdìtí ló ọ̀nà náà já ó tún wá ọ̀nà náà tán àwọn abá odó ọmọ aráyé fi gúnyán jẹ wọn bá ọ lọ ọmọ aráyé fi lọ tá a jẹun. wọn bá ìdìgbàrà lẹkẹ. Ejigbara ẹlẹ́kẹ̀. èjìgbára ẹlẹ́kẹ̀ tí ń ṣèwọ̀ níwọ̀ mí. agbọ́dọ̀ ọ̀dà tí ń ṣe sígbà ọ̀rọ̀ mi. inú ojú inú àwọn ti bá. inú ogi náà ni ó ti bá inú ilé àwọn bá. ọ̀rọ̀ rẹ̀ dayọ̀. onímọ̀ lu ẹlẹ́kẹ̀. ọmọ àárín lónìí bábá sẹ́jọ ló lò ájò ọ̀hún dún. ètò kí wọlé kí n gbọ́ wọlé ọmọdún ọlájú. adélé sẹ́lúwalé o. ìmọ̀rúra kò sá. amẹ́ríkà rẹ̀ ti dé. àkànní àkànní ọyà sọ̀rọ̀ ẹ̀dùn ọ̀nà àkànní sọ̀rọ̀ sọ́mọ̀ ìsọ̀lẹ̀ wọ amẹ́ríkà wéètì ẹ ṣé wéètì ẹ wọ amẹ́ríkà ẹbí ṣe ń sọ̀rọ̀ yìí ètí ń sọ yìí sọ́tò sọ́tò tó gbé wọ amẹ́ríkà. ẹni tó bá ṣáájú olólo ní ẹ̀rọ ẹ̀ jẹ́. ẹ nígbà náà ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè. tó bá ṣáájú tó bá ṣáájú àájò náà dáhùn lóko ah, tó bá ṣàdúrà àdúrà gbà. kódà ọlọ́run sì ní bohun ẹ̀jẹ̀. àmín àmín. bó ti ń kí wa náà làkúkú ń gbọ́. wọlé dúró ládìí pọ̀ ọ wà ìwọ ni ó ṣe kókó tó gbé lọ Amẹ́ríkà ní two three years ago tí mo lọ rè SMC fún yín níbi àṣà àbílẹ̀ dé tẹ̀sí lamẹ́ríkà ìyẹn ní Dallas níbo láti ṣètọ́dún yìí. tó mo kọ́ kí yín olóòtú pé mo bá yín láyọ̀. àdúpẹ́ hmm, àsìkò pé ẹ akẹ́rù ìdílé fún ọ̀gá rẹ̀ ń bẹ̀ jẹ́ káwọn ó jókòó báyìí jẹ́ kí wọ́n ó jókòó ṣé ọ̀ sọ fóònù nọ́mbà rẹ̀ tó lọ akéwì àwọn èèyàn mọ̀ lè fẹ́ pè ọ́ kó o tó lọ amẹ́ríkà sọ fóònù nọ́mbà rẹ. o oh eight one. o oh eight one nọ́mbà akéwì nìyẹn o. o oh eight one. yes. four nine. four nine. zero eight. zero eight. eight zero. eight zero. one eight. one eight. ọ̀dà máa palẹ̀ mọ́ sọ fáwọn ará ilé wípé amẹ́ríkà ń pè ọ́ ìwọ náà ń pa amẹ́ríkà lónìí là á yanjú rẹ̀ mo sọ fún ọ̀pọ̀ ọmọ mi ò ti dẹ́kun mọ̀ yes wọlé dúró ládìí pọ̀ bá ń sọ díẹ̀ nípa ọ̀rọ̀ ara yín fáwọn èèyàn kí wọ́n lè mọ̀ yín wọ́n mọ̀ yín àwa la mọ̀ yín. so adúpẹ́ o mú eh. kí gbogbo ẹ̀yin ará lé hmm. eh, pé a bá yín láyọ̀ hmm. orúkọ mi ni Ọláwọlé Àkànní Dúróládépọ̀. Wọlé eh. Àkànní Dúróládépọ̀. bẹ́ẹ̀ni mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá wa òṣèré gbajúgbajà àti gbogbo ayé mọ̀ Dúróládépọ̀ yẹn bàbá wa. ẹ ṣáájọ bàbá báyìí. àdúpẹ́ ah, lọ́wọ́ Ọlọ́run náà ni kí ló dé. ẹ mọ̀ pé dúró orí ìkẹ́ náà sọ́gìrì hmm. làgìrì o làgìrì kàkà kígbẹ́ ẹnu bọ̀. Ah, ọmọ kìnìkan yìí yàrá. ìfinna là ń dá láyé iná bẹ́ẹ̀ rọ̀ kọ́ra mi. kábíyèsí o ọmọ kìtìkú abọ́lọ́rọ̀ pínyàn ṣá. Ah, ah. kábíyèsí o di o àgbàlagbà àfẹ o <laughs> ilé lọkọ òdúrà àtòtò bí o tò. bó o ṣe kàwé. o ẹni bá ṣe ní lóore náà la dúpẹ́ fún bàbá àlejò yàn gángan tó pọ̀ mọ́ rẹ̀ sí lóru. mọ́pàá mi sí i. kóró wọ̀yọ̀ wọ̀yọ̀ ẹ bàbá náà ní dọ́là nípa. ọdún wo ni eh, tẹ bẹ̀rẹ̀ àṣà lamẹ́ríkà. Ah, àwọn ọmọ tó lè táàpù ń bẹ ń bì yìí ìfẹ́ dárìn lélẹ́yìí gbogbo ń tẹ̀ ń ṣe físà físà èmi àti bọ̀dá ìyá wà nù bàálù njọ Sunday tí ń bọ̀ à ń kọ́kọ́ ń lọ rèé ṣe fàájì ń Dubai ẹ̀ lò bíi bọ́yọ́ bíi ọ̀sẹ̀ mélòó ẹ̀jẹ̀ mẹ́wàá kí gbogbo ilé ọmọ dàrú wa tó dé èyí ò dúró bẹ́ẹ̀ wọn àlòjọ́ mẹ́wàá ń Dubai àwọn ọmọ mi wà níbi ìfẹ́ kọjá físà tèmi nìkan tó ṣe ó ṣe físà àwọn yòókù náà mọ̀ ń gbọ́. tó mo rántí ní ètò yìí tẹ wá kàn ní ìlú Dallas ah! ẹ béèrè béèrè kan. ojú mi pa kànàkànà òyì kọ́ mi ń òríró ẹ̀rí. ẹ béèrè béèrè kan ẹ tún ní ìgbà wo ni irú ètò yóò tún wáyé. wọn láwọn wo ni ọwọ anáwó ń bì ẹ̀ oníkì máa wo fíìmù àṣẹ ìbò a máa ná dọ́là <laughs> n ò rírọ̀ ẹ̀. adúpẹ́ múdẹ sọ́gbà náà mo ní ẹja máa wo tẹ́lẹ̀ dùmarè ó tún ṣe ṣùgbọ́n nǹkan tó wù wá ni pé kí a máa gbé ètò yìí káàkiri ìlú hmm. káàkiri kó má jẹ́ ìlú Dallas nìkan hmm. dúpẹ́ pé Elédùmarè gbàdúrà wa ìlú Chicago ló tún kàn báyìí. Chicago lọ́kàn lọ Chicago là ń lọ lọ́jọ́ wo àtọjọ́ wo ni. September ní ọjọ́ kẹfà sí ọjọ́ kẹsàn-án september hmm. àwọn wo la jọ ń lọ. a ah, n tó gbé mi wálé nìyẹn o hmm. torí ó ti gbọ̀rẹ̀gẹ̀ jíjẹ ó ti kọjá bẹ́ẹ̀ báyìí. kábíyèsí olódùmarè. Eh, ẹni tó kọ́kọ́ ṣe ẹgbàtẹrù ètò yìí láti nàìjíríà wa eh. òun ni àgbà kí olúbàdàn dáńkọ́ eh. ni bàbá wa lẹ́kàn alábí. bàbá lẹ́kàn alábí kábíyèsí o kára ó lọ. àǹgbà tí ó wà tún wá ta kàngbọ̀n tí ó lọ òkè. a wà ní ààfin bàbá wa aláyélúwà bàbá wa ọ̀ọ́nìrìṣà àti Ifẹ̀ mm. bàbá wa Babátúndé Ògúnwùsì ọ̀nìrìṣà ilé Ifẹ̀ wọ́n ti sọ fún báwọn wà ni bàbá gbogbo wa lọ́jọ́ náà. Eh? ọ̀nìrìṣà ká dandandandandandandandandandan. àdúpẹ́ lọ́wọ́ ìjọba ẹ̀yìn bá a bá bí ni tá a bá bí ni nípa wípé àṣà àbílẹ̀ tẹ̀ ń gbé lárugẹ káàkiri oríṣiríṣi àwọn èèyàn lẹ̀ ń gbé káàkiri àgbá ààyè wa síbẹ̀ kí ni àfojúsùn yín fún. a tó ní pé forty years tí bàbá Adéládìpọ̀ ti lọ báyìí. ok àti ọdún kan. wọ́n ní ẹ̀rọ àwọn fíìmù bàbá yín kan yín lórí lamẹ́ríkà. bẹ́ẹ̀ ni àwa wò wí ọ̀nà wo ni a lè gbà nígbà tá a rí i pé nílùú òkèèrè gan-an wọ́n fẹ́ mọ̀ nípa Adéládìpọ̀ ju àwa nàìjíríà gan lọ hmm. ní àwọn òyìnbó yìí tí wọ́n ní eh, library tí wọ́n ń kó nǹkan yìí ẹ̀ mọ́ á wò wípé àṣà ìbílẹ̀ yìí ò gbọ́dọ̀ parun hmm. tó fà gan ni pé a rí pé àwọn ọmọ wa tí wọ́n bí sọ̀hún hmm. wọ́n ń béèrè àwọn ìbéèrè àwọn òbí wọn. gbogbo àwọn tí ń lọ nílùú wa nílùú nàìjíríà àti ní áfíríkà fẹ́ mọ̀ èyí ni ó fa okùnfà tí a fi wò wípé kí ni a lè máa ṣe sí ààrẹ lọ́nà mẹ́wàá mẹ́wàá yìí tẹ̀ wà lórí Facebook torí mo fẹ́ há ẹ̀bùn láàárọ̀ yìí mò hmm, ń gbọ́ yín. bá a ṣe bẹ̀rẹ̀ ètò yìí láti two thousand and nine hmm. tí ó fi dìde àkókò yìí hmm. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé agara ò dá wa àwọn èèyàn tí wọ́n ń ṣùgbọ́n wa lọ́tún lọ́sì tí wọ́n ń gbé àṣà náà lárugẹ ọdún yìí yóò tún yàtọ̀ nílùú Chicago. ọdún yìí kí ni àmọ́ kí ni àmọ́ retí lọ́dún yìí. ẹ àwọn ẹgbẹ́ òṣèré ó lọ láti ìlú Nàìjíríà àwọn lọ́ba lọ́ba owó lọ láti ìlú nàìjíríà a sì náà gẹ́gẹ́ bí a ṣe ń pè yín tẹ̀ ń jẹ́ tẹ̀ ń jẹ́ atọ́kùn ètò. ẹ̀wọ̀ ọlá rẹ̀ náà ni. ẹlẹ́dùnmarè ni ọlọ́ ẹlẹ́dùnmarè ìròmì tó ń jó lórí omi <laughs> ṣebí sáàlẹ̀ odò ló nílò ẹ̀ wá. níjọ́ kẹta ọ̀gá lórí wọn dàrú ní port of entrance. Ah! mo rí mo tọ́ ọ bá ń káwọn èèbó wá ni a ní ah, ẹ mọkùnrin ni ah, <laughs> African Michael Jackson lélẹ́yìí gbogbo wọn ṣe káàbọ̀ sà káàbọ̀ sà fún mi bí ọba sí ọlá àná ìṣòdèlùbọ̀ o irújọ́ náà tí èèyàn ọba ní èèyàn tó ní kìnní olúwa rẹ̀ ọ̀jẹ̀ yẹn rẹ̀ ń su bá a bá bí ni ọdún àṣà àbílẹ̀ yìí tẹ̀ ń ṣe lamẹ́ríkà ọdún yorùbá dé tẹ̀ máa ń ṣe lamẹ́ríkà àwọn kí ni ipa tó ti kó nínú ìgbésí ayé àwọn èèyàn. ṣe rí àwọn èèyàn wa hmm. ní àkókò tí a bá ń ṣọdún yìí hmm a máa ń pe kíní kan tí òyìnbó ń pè ní symposium àti workshop. ok èyí ó kó àwọn ọmọ wọn wá. bẹ́ẹ̀ ọmọ wọn míì gan tiẹ̀ mọ̀ tán pè ní ọba kò mọ̀ tí wọ́n ń pè ládé kò mọ̀ tán pè ní rúkẹ̀rẹ̀ gbogbo kíní ni àwọn ọmọ máa ń rí lọ. ẹ máa fi hàn wọn. àwọn àfihàn wọn oríṣiríṣi ìlú tó wà hmm. nílẹ̀ yorùbá hmm. bẹ́ẹ̀ la máa fi hàn wọn. Hmm. wọ́n máa ń béèrè àwọn ìbéèrè tí ó ní ìtumọ̀ láti mọ̀ pé ah, àkókò làwọn wà ọ̀dà olóyè Wọlé Dúróládé Àkànní mo fẹ́ ká ẹ béèrè béèrè mẹ́ta tí màá gbé twenty thousand lé lóko yín ẹ béèrè béèrè mẹ́ta kan tẹ́ ẹ rò pé àwọn èèyàn lè máa dáhùn pàápàá jùlọ èrò ti kún orí Facebook sẹ́ẹ̀rí rẹpẹtẹ ni mo fẹ́ kẹ́ béèrè béèrè mẹ́ta tí wọ́n máa dáhùn. ẹ ìbéèrè alákọ̀ọ́kọ́ mm. tí màá kọ́ béèrè òun náà ni pé ọdún wo àti oṣù wo mm. ni a ṣe àṣà ìbílẹ̀ ní ìlú Nàìjíríà tí wọ́n ṣe ní èkó. first tack first tack first tack ọdún wo ni àtòṣùwò ni. ọdún wo oṣù wo ni wọ́n ṣe àṣà àbílẹ̀ ti nàìjíríà lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kí wọ́n jẹ twenty thousand nù ẹ bó pọ̀ lẹ́hìn ọmọ bí ń ṣe hà lẹ́ni. ẹlẹ́ẹ̀kejì ni pé bàbá wa dúró lájọ pọ̀ hmm. ó gba ife àmì ẹ̀yẹ kan fún ìlú nàìjíríà ní eh. ọdún kan ti president ìlú ah, nàìjíríà ah, ó lè mọ́mọ́ yun ẹ̀yìn ó fara bí ara sí ọ fara sí ẹ níjọ́ tí bàbá yín àti Ògúndé lọ fún kí títẹlẹ ń sọ ọmọ wẹẹtì ó kira ah, o ẹ wá béèrè bí ìtura jẹnara. Hmm. ìbéèrè tí màá tún bèèrè tó tún dá bẹ́ẹ̀ náà ni pé ní sinimá tí bàbá wa olóòtú ṣe láìpẹ́ tí wọ́n ṣe kì í ṣe àṣekányìn o hmm. tí wọ́n ṣe gbẹ̀yìn tí ó àmì hmm. làkà. tó milẹ̀ nínú àkọlé fíìmù náà tó milẹ̀. O di méjì ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta tí màá mm. béèrè mm. mo ti dókọ̀ ìgbà tá a fẹ́ ṣe ọdún àṣà ẹ máa ṣe ẹ ten ten times Yorùbá cultural festival tí mo ní a ṣe láìpẹ́ yìí mm. mo ti dárúkọ ẹ lórí ètò yìí lónìí lónìí ọjọ́ wo ni àtòṣù wo ni ah. <laughs> mo ti dárúkọ ẹ bí ẹ̀mẹ́fà níbi mo ti dé eh. àwọn yẹn sì ti ń gbọ́ káàkiri àgbáyé ọjọ́ wo ni àtòṣù wo ni. Eh, àwọn ará facebook wọn kàn lọ rewind ní tẹ́ẹ̀tì sọ́sẹ́ ìwọ́n kan gbọ́ ẹ ọ̀dà ẹja máa wò ó ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta nu mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n fi pé twenty thousand jẹ́ ọlọ́run ti ṣe yanu. chief wọlédùn ọládìyípọ̀ ẹ bá fún àwọn èèyàn ní nọ́mbà yín tó mọ̀ lọ ẹ sọ nọ́mbà táwọn èèyàn mọ̀ pè yín sí pàápàá jùlọ àwọn tó bá fẹ́ kópa nínú ti sàbílẹ̀ tí ó wáyé ní Chicago yìí. ẹ ẹ àwọn èèyàn tó bá fẹ́ kópa. láàyàn nù láàyàn òsànù ìsàlẹ̀ ń wò bó ṣe dùn mọ́ lọ́wọ́ àwọn tó bá dórí stéèjì tá a pa ò ní ká. tó amúra dáadáa náà ẹ bá ń já ẹ bá ń já kúrò lókà kásọ di international. ẹ̀ńtẹ̀ bá ti wí náà ni. Ah, ó ti di ó ti di àti jábọ̀ ọ̀dà ilé ìbúra àtúndé àti kúrò lókà láti san ó ní ẹ̀mẹ́kùn lónìí. ẹni gbogbo ọwọ́ wọn ni gbogbo káàdì káàdì tọ́ra bàálù ń bẹ lọ́wọ́ rẹ̀ <laughs> ike tọ́ra bàálù two ń bẹ lọ́wọ́ Bàtúndé tó ẹ̀sọ́ nọ́mbà yín kẹ́ ẹ̀ tó mọ̀. ẹ nọ́mbà tí ẹ lè pè tí wọ́n fún yín nípa ètò tá a fẹ́ ṣe nílùú Amẹ́ríkà òun náà ni zero eight zero three three mhm. four two four nine. zero eight zero. three three. three three. ó yẹ wí ẹ jẹ. zero zero eight zero. gbóhùn sókè. Eh, zero eight zero. three three two three. two three. four two four nine. two four nine four two four nine ọ̀dà wọ́n mọ̀ pé sórí ẹ̀ alàgbàdo pọ̀ àti gbáradì à ń bọ̀ bójú ọ̀bá tẹ ìgbẹ̀ tí ojú òní tè kó bí tíkẹ́ẹ̀tì ti wà lẹ̀ gbogbo ẹ̀ ti wà lẹ̀ kí ni mò ń ṣe mò ń tún bọ̀ ẹ kú kalẹ̀. ẹ ṣeun. Hmm. ti dé studio láàárọ̀ yìí jẹ́ wọ́n mọ̀. tiri ni o tiri bàbá òjìrì tiri sẹ́yìn méjì tó jẹ́ díẹ̀ o tiri ni ọlọ́ni èèyàn gan tó bá ṣe ènìyàn ní wọ́n ti máa wọ̀nà tipẹ́ láti ṣẹ́gi ọ̀la mi dáná ṣùgbọ́n ọlọ́ni òjìrì lágbára lórí mi so alhamdulilayi. torí eh, eh. ọmọ jọ kálánijọ́ mẹ́ta ó jọ yẹ. olùmí àwọn àwọn tó ọmọ kórìn wọn ẹ nílé kó wọn rìn mọ o mọ bọ pàdé ńjọ ní ìtẹ wí ọláwà ní olùmí tó gba wọ́ọ̀dù ńbẹ. gbọ́wọ́ òkè jẹ́ wọ́n pé tírí ni ń dà. tó bá ṣe pé ènìyàn ni ti máa wọ̀nà ti pẹ́ láti ṣẹ́gi ọ̀la mi dáná ṣùgbọ́n ọjọ́ lágbára lórí mi gbogbo tó dá sọmọ bẹ́ẹ̀ ní ìtàsọ ọba tó ga títí ayé. ọ̀dà ẹ̀jẹ̀ ń sójú òkú ẹ̀ka ẹ̀jẹ̀bùn tẹ́ ẹ bá ti àjẹ̀bùn tán wọ́n padà pé tírí padà èmi àti ẹ̀ á ní nǹkan àmọ́ ńlẹ̀ tírí lọ́ọ̀lẹ̀ mọ́ mu tí ọlọ́run sí àwẹ̀ ti tán ẹ̀já gbọ́kẹ́dẹ́ àti polówó ọ̀dà méjì lẹ́yìn á wàá bẹ̀rẹ̀ sí ní jẹ̀bùn sún àdàdà ẹ̀kú kalẹ̀. ó yìí dà sí kò sí ìdánjẹ́ díẹ̀ ó ti rí ni ṣíṣí jsquare launch and sold lọ́ọ̀dì ṣíṣe o àbẹ́gbà wípé bọ̀rọ̀ kìnìún ti bá ń ṣẹ́ dé ó yẹ kó wáyè fún sinmi kó jẹun tó dáa kó sẹ̀mí ara rẹ̀ lọ́jọ́ torí yín ni o torí ẹni tí ọ̀fọ̀ àyè gbàrònú ayé lásán wọ́n fi gbé j square launch and sold kalẹ̀ fún gbogbo onípòjúpò lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà nine six twenty nineteen láti o j square launch ààyè àríyá ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ní jíjẹ mímu pílà àtàwọn amúlùdùn míì yé square lounge ni wọ́n fìdí ẹ̀ kalẹ̀ sí malusi street off asa store malete Ìbàdàn jẹ́ ọ̀kan nínú ẹni tí yóò rí tan rẹ̀ pa wípé àjọsí ni lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún twenty nineteen táyé àkàndé kọ́rẹ́ǹsì lólórin wa lọ́jọ́ náà gbogbo èèyàn lápè ẹ̀ wá pàdé táyé àkàndé kọ́rẹ́ǹsì pẹ̀lú ijó fújì tí ò láfijọ́ gbogbo èèyàn bá dàn ibi ìgbafẹ́ tún ti lẹ́ka sí o day square lunch and soup molusi street off asas bus stop malete Ìbàdàn pé nọ́mbà yìí bọ́ ma bó ṣe ń lọ zero seven zero three three seven two six five five three tàbí zero seven zero five seven eight seven ninety two sixty nine pàdé ìtayé kọ́rẹ́nsì forin gbàrọ̀nù aládàánu ọjọ́ keje oṣù kẹfà bákan náà pàdé CDQ hip hop artist ń bẹ̀. òun rìn kiri ìgboro lójoojúmọ́ bẹ́ẹ̀ ló ń jẹun ẹ bá mi gbìyànjú rẹ bá kun kan o sì wápò mí gbà o tiẹ̀ sì tì ní. àwọn iṣẹ́ tó lè ṣe ń bẹ gbáà tí ẹni kó gbégbèsè láti jàǹfààní àwọn iṣẹ́ tó wà lọ́wọ́lọ́wọ́ ní United Arab iṣẹ́ bíi cleaners, security guard construction workers general helpers waiters and waitresses ilé ìfẹ́ fọ́dún méjì gbáko ọkọ̀ ọ̀fẹ́ ètò ìkọ́nilọ́fẹ̀ẹ́ owó oṣù tó jọjú àti àwọn ẹ̀tọ́ míì pẹ́pẹ́ fẹ́. wá gbọ́ o kó o tó lè darapọ̀ rárá o gbọ́dọ̀ lè kọ́ lè ka èdè gẹ̀ẹ́sì. ọjọ́rú rẹ̀ sì gbọ́dọ̀ tó ọmọ ọdún mẹ́tàlélógún twenty years sí ọdún mọ́kàndínláàádọ́ta forty nine years ọdún mẹ́ta tẹ́lẹ̀ lórí ọkọ̀ wíwà má jókòó fọwọ́lẹ́ràn o àròyé ò sì gbọ́dọ̀ pọ̀jù golf platform ọ̀fíìsì wà ní fẹ́lẹ̀lẹ̀ straight end rainbow junction fẹ́lẹ̀lẹ̀ ìbàdàn tàbí nọ́mbà twelve akínyẹmí way ring road ìbàdàn fún ìbéèrè zero zero eight eight two nine seven three three one tàbí nine zero five nine six seven seven five zero five. ó sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára www platform.com golf platform international recruitment limited lóní má fàtijọ́ àti mọ̀rẹ́ dátà àgbà kí abọ́bagun wà ló ń kí o. ó ní ìkẹrà rẹ̀ kẹ́ẹ̀kọ́lé. woman city àwọn ló ń talẹ̀ tó jẹ́ níwò ó ń fọkànbalẹ̀ ní Abbas Akande Obesere mo ti bá wọn ralẹ̀ lóríṣiríṣi ó yá ẹ jẹ́ ká nìṣó ń bẹ̀ ẹ ní kábàámọ̀ woman city ni o wò ó orí rẹ kì í ṣe tẹnìkan tó ti gbọ́ pa promo Dubai tó lọ nílé iṣẹ́ wa wọ́n ara lẹ̀ lọ́dọ̀ wa kájọ máa lọ́dún. báńkà lọ jẹ gbanú. wọ́n máa ṣe tì. àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ yòófin fún wa oh. ní ọ. ẹlẹ́yìí kì í ṣe kótó ìdíje. ẹnikẹ́ni tó bára lẹ̀ ní. one second floor. olówó tí fowó ṣàánú Ìbàdàn tẹlifon zero eight one four one three three two six eight five tàbí zero eight zero six six zero seven three one five woman city ìwọ náà wà wọ bọ́ọ̀dù nílẹ̀ bọ́ọ̀dù nílẹ̀. ìṣègì mi tún bá bọ̀. ẹ̀yin ọmọ ọlọ́run. jésù ẹni tó ń ṣiṣẹ́ agbára. dr wabesu smo mustapha jp baba ṣẹ́bi ọba. ó fẹ́ ṣiṣẹ́ ìyanu ìtúsílẹ̀ ìgbéga ọ̀nà àbáyọ lọ́sẹ̀ ilé yìí o. ìwọ náà wà nírìírí iṣẹ́ agbára ẹ̀ lọ́jọ́ sunday nínú ìsìn ológo. ó dàgbọ́ mẹ́jọ ọ̀sìmọ́ kàrá àbọ̀. wá wo bí ọlọ́run ṣe ń tú àwọn èèyàn rẹ̀ lẹ̀. ọjọ́ wednesday ní ìpàtẹ́kù ọba jẹ̀mú yẹn. agbára láti ṣe bí ọba. aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjì lórí. ọ̀pọ̀ àwọn èèyàn tí ìrètí ti pín fún. ní àṣẹ ti bàlẹ́ o. wọ́n ti ń dáre rẹ̀ ṣe ní gbogbo ọ̀nà. àti nínú ìṣó lọ́jọ́ friday. bẹ̀rẹ̀ láago mọ́kànlá àṣálẹ́. ọ̀pọ̀ wòlíì máa jẹ́mu àti àwọn olórí ẹ̀mí ló máa ń pẹ̀lú ṣe o. má jẹ́ kí iṣẹ́ rẹ̀ àti ìyanu tọ̀sẹ̀ yóò fowó náà rú. darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run ní ìjọ sí of Christ Church International láti ọ̀rẹ́ méjì express tàbí airport road. ẹ sọ fún pé ọjà orísun bá rẹ̀ lọ níbi òbí. ẹ sọ̀kalẹ̀ ní champion bank bus stop. àṣẹ àtàgbára tó máa mú ọjà wá. ó máa bàlẹ́ olórúkọ Jésù. <laughs> ẹ̀rín kékeré tó papọ̀ mọ́ gbádùn ìrìn special after vacation season three ló kó gbogbo ẹ̀ dání you fit fly ló tún gbé nǹkan àrà díẹ̀ ààbọ̀ nínú ìrìn àjò ẹ̀rí kékeré tí Sir Shina Peters máa léwájú ẹ̀ pẹ̀lú àwọn ìràwọ̀ òṣèré agbóhùnsáfẹ́fẹ́ àtàwọn adẹ́rìn pòṣónú Fẹ́mi Adébáyọ̀ láfọ̀ Rónkẹ́ Oṣòdì Òkè Múyìwá Adémọ́lá hami trendy àti ọ̀pọ̀lọpọ̀ tá a lè kàtọ́ orílẹ̀-èdè Kẹ́nyà Dubai àti Oman là ń lọ láti ṣe fàájì àìlèdínyẹlé láàrin ọjọ́ kẹfà títí di ọjọ́ kẹtàlá fọdún yìí ẹ má gbàgbé gbogbo ẹni tó bá bá wa lọ ló tún láǹfààní àti yan èyíkéyìí orílẹ̀-èdè láì tasi process visa lọ́fẹ̀ẹ́ láti kópa ẹ tètè kàn sí you fit fly ní block eight block fifteen seminole road olúyọ̀lẹ̀ state ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one eight eight eight eight one one one five special laughter vacation season three mo ti ń dẹrù. ọlọ́run mustapha olómi ṣe rí ọba káàkiri àgbáyé ni wọ́n ti ń sẹ́líbírẹ́tì bàbá bí ọba. fún ayẹyẹ ọjọ́ bíi àdọ́ta ọdún láyé láyé àtàyè ìdẹ́ra lórílẹ̀ aláyé. gbogbo ìjọ senior class go church land of reality worldwide ló ń pè gbogbo èèyàn. síbi ayẹyẹ ọjọ́ bíi ìránṣẹ́ ọlọ́. ni máa tó fàyín àkọ́kọ́. June twelve ọjọ́ mánigbàgbé nínú ìgbésí ayé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà June twelve ọjọ́ tí yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọlùdé fún ìrántí olóyè masud kásìmáwo abíọ́lá ǹjẹ́ ti gbọ́ wípé Òròbù no sugar àti igun ti pàtẹ àríyá dùnú tó papọ̀ mọ́ ìrántí akíkanjú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti lọ kejìlá ọjọ́ wednesday oṣù kẹfà ọdún twenty nineteen ní top one garden kodo village nìbàdàn aago mẹ́rin ìrọ̀lẹ́ lè tó bẹ̀rẹ̀ èyí yàtọ̀ ìgbádùn ó sì máa ṣàtìtì dọ́jú kejì ni o àlejò pàtàkì ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ẹbí olóyè mp Abiola dórí gbogbo lọ́balọ́ba àwọn olórin wa lọ́jọ́ náà Wàsíù Alábí Pasuma three eleven àpàso poli Madina Kashe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ three thousand naira làǹkárá tó fi wọlé o ó lè ríra ní ọ̀dọ́ Asco promotion ní Gbẹ̀nlá àti ní Top One Garden one hundred thousand lẹ́bùn àkọ́kọ́ Dream Plasma TV àtàwọn ẹ̀gbùngbà mẹ́bìnú mi ní June twelve ẹ pàdé Pasuma Wonder àtọ̀pọ̀ òṣèré ní Top One Garden Ìbàdàn. together. Muti, àjọ ń akande Abbas Àkàndé Òbẹ́sẹ̀rẹ́ ó ní thousand naira fún ẹ̀yin èèyàn. Ìgbà yìí ti dára ọdún olúwa ti fẹ́ o. Ìgbà yìí ti dára ọdún olúwa ti fẹ́. Deputy Governor Ọ̀tẹ̀ní wọ́n ní kí n fún ẹ̀yin èèyàn bíi ogún ní Ọlọ́run ọba iléeṣẹ́ mẹ̀gátò iléeṣẹ́ ọkọ̀ olóyún wọn ní kí n kó ráìsì àti páálí-páálí gàárì fún ẹ̀yin èèyàn lẹ́nu. aláàánú kan láti Dubai ra ráìsì tó tó bí àpò bíi mẹ́wàá ó ní ká máa fi ṣèfàjẹ́ gbogbo dátà àbárí ń bẹ̀ lọ́mọ́sà mú lọ rèé bá ẹrú ọlọ́run wà ní Dubai tó ní amáyà akọ òun yìí. nìkan kọ́ alhaji king wàsíù àyìndé masa the first olúwayé fújì ó sọ pé àtẹnẹsẹ tó ń bẹ̀. ẹyìn lálà ń lù akutu ń fu lọ́wọ́ wọ́n gba wàsíù àyìndé live and direct màá gbà á lálejò láìpẹ́ wọ́n sì gba ọmọ barista ìyẹn bàrí máa dé bàrí ti dé òun náà ń bọ̀ wá sórí ètò yìí. kí ni gúnmi mi kí ló ń fa gúnmi mi ọ̀tẹ̀ mi kí ló ń fa láàrin èyí ṣe ní aṣọ wàṣọ àyíndé da lágbàfọ̀ nìkan tiẹ̀ tún gbogbo sí. jàgbá nǹkan ó gbé nǹkan hanu wọ́n ń tí wọ́n mú wọn lọ Dubai ní ọwọ́ ara tèmi lèmi fi ń wọ bàálù lọ Dubai. ọkọ̀ lè pa wá pọ̀ ẹ bá ń kí you fit fly ẹ bá ń kí gbogbo ilé ẹ bá ń kí wọ́n lé. so ẹ ṣe mú kí gbogbo ará ilé káàkiri níbi tó bá ti ń gbà ní àárọ̀ tòní orúkọ tèmi ni Victor Oyèjídé láti iléeṣẹ́ absolute success travels and tour tẹ̀ mọ́ sí you fit fly. lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wa dúnà fún ìrìn àjò Kenya Dubai Oman season three wa àti a máa gbéra pẹ̀lú àṣẹ Ọlọ́run ní ọ̀la ọ̀la ní iṣẹ́ àkọ́kọ́ máa gbéra láti ọ́fíìsì wa àwọn tó wà lẹ́kọ̀ọ́ náà máa darapọ̀ mọ́ ní airport tájọ máa lọ sí orílẹ̀-èdè Kenya Dubai Oman mo dẹ̀ fẹ́ fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ti gba tíkẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ ti gba visa wọn àwọn tó bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa lórílẹ̀-èdè Dubai fún laughter concert tá a máa ṣe ní Dubai mm. ìyẹn máa wáyé ní on the eleventh ní Dubai. bùrọ̀ àtúndé ṣe ń gbọ́ ẹ̀ mọ́ gọ́ra yín ẹ̀ mọ́ lọ lè gba tíkẹ́ẹ̀tì yẹn máa wáyé ní on the eleventh. ọ̀la ni o kì í ṣe sunday mọ́. àwọn kan máa gbéra ní ọ̀la on the sixth àwọn kan máa gbéra lọ on the seventh gbogbo ẹ̀ láti ṣètò sílẹ̀. ọ̀la tàbọ̀ seven. Ah, yàtọ̀ sí yẹn yàtọ̀ sí yẹn. mọ̀yọ̀ ń dá yín látòní lọ́rọ̀ àtúndé. yàtọ̀ sí yẹn a tún ti sọ fún àwọn èèyàn wípé ẹni tí ò bá láǹfààní láti darapọ̀ mọ́ a fún ti kọ́kọ́ ta ṣe yìí season mm. four náà ti jáde fún oṣù september mm. wọ́n lè darapọ̀ mọ́ wa ẹ lè máa lọ sí instagram page wa láti máa kọ́ ọ́ ah, ẹ sọ nọ́mbà táwọn èèyàn mọ̀ pé yín sí ṣe wa ẹ sọ nọ́mbà fún ẹnikẹ́ni tó bá fẹ́ pè wá fún ìwádìí ẹ lè pè wá sí zero eight one six three hmm. six three hmm. five two hmm. zero oh eight one six three six three five two four zero. ṣé ṣínà peter náà ṣì ń bá yín lọ. ṣínà peter ṣì ń tẹ̀lé wa lọ eh, ẹ̀gbọ́n mi àti ìwà adémọlá fẹ́mi ah. adébáyọ̀ wọ́ṣípọ̀ ẹ̀ẹ̀kejì àwọn tó rẹ́jísítà fún turkey program admission ti jáde result ti jáde káwọn èèyàn máa mú kó máa submit document. ẹ̀sọ́ nọ́mbà tí wọ́n processing fún yẹn. fún ìyẹn náà àìsí lè pè wá sórí nọ́mbà yẹn náà zero eight one mm-hmm. six three mm. six three mm. five two four zero batch b ti bẹ̀rẹ̀ báyìí fún registration. àti pẹpẹ okun. ẹ̀sọ́ kẹ̀kẹ́ tó papọ̀ mọ́ gbádùn ìrìn special vacation season three ló kó gbogbo ẹ̀ dání you fit fly ló tún gbé nǹkan àrà díẹ̀ máa bọ̀ nínú ìrìnàjò ẹ̀rí kékeré tí sir shina peters máa léwájú ẹ̀ pẹ̀lú àwọn ìràwọ̀ òṣèré agbóhùnsáfẹ́ àtàwọn adẹ́rìn-pòṣónú fẹ́mi adébáyọ̀ láfọ̀ ronke oṣòdì òkè ìwà àdèmọ́lá sami trendy àti ọ̀pọ̀lọpọ̀ tá a lè kàtọ́ orílẹ̀-èdè kenya dubai àti oman là ń lọ láti ṣe fàájì àìlèdínyẹlé láàrin ọjọ́ kẹfà títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà yìí ẹ má gbàgbé gbogbo ẹni tó bá bá wa lọ ló tún láǹfààní àti yan èyíkéyìí orílẹ̀-èdè láàyò tásì prọ́sẹ̀sì físà lọ́fẹ̀ẹ́ láti kópa ẹ tètè kàn sí you fit fly ní block eight block fifteen seven up road olúyọlé main estate ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one eight eight eight eight one one one five special laughter vacation season three mo ti ń dẹrù mi. kiri ìgboro lójoojúmọ́ bẹ́ẹ̀ lọ ń jẹun ẹ bá mi rẹ gbígbìyànjú rẹ bá kun níbì kan o sì wábò ní ìlú tí ẹ̀ sì tì ní àwọn sẹ́t. one ninety six point seven. kọ́rẹ́nsì èmi àti ọjọ́ mú nǹkan lẹ̀ ń bì kan nítorí ìwẹ̀ yìí ni. máa ń lọ skoda sí ojú òpó ilẹ̀ jẹ́ káwọn èèyàn jẹ ẹ̀bùn. somebody ta ló wà lójú òpó yẹn. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ọmọ. Kabiru Ganiu ló ń pè láti airport. Kabiru Ganiu láti airport pé ẹ pè mí ọ wọlé lásán ẹ ti kọ́kọ́ jẹ ráìsì láti iléeṣẹ́ mẹ̀gátò wọ́n ní kí n gbé ráìsì fún yín. ẹ wá dáhùn béèrè yìí ẹ dárúkọ onítíátà márùn tí wọ́n ń gbé bàdà tó jó lókìkí onítíátà márùn tí ń gbé bàdà tó jó lókìkí. ó ìwà ó ní. razak ọláwọlá ó di méjì ẹ̀ ń gbà á. Mo ó di wálé akóredé òkúnnù. ó di ọkẹ yọ kan ẹ mẹjọ ọjà o. ẹ fọkùkù bàbá fọkùkù. ọ̀dà ẹ mọ̀ sáré tètè bọ̀ wá gba ga ẹ wá gba kí ráìsì kan pẹ̀lú five thousand naira ẹ dákọ̀ yín ṣe wà lónìí àbí next week. Kabiru Gani wà wá lónìí. ẹ ẹ ẹ mọ ẹ wá gba ráìsì àti five thousand. ẹ lọ somebody ta ló wà lójú òpó yẹn. àwọn nọmba tí wọ́n fi máa pè yẹn dà ọ yẹ kọ nọ́mbà yẹn wà. hello somebody àwọn tó ti mọ nọ́mbà tẹ́lẹ̀ ló ń pè é. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ mi ló lè ní iyì ọpẹ́ mi láti àkóbọ̀. fèníyì ọpẹ́ láti àkóbọ̀ yes ẹ fẹ́ mú nọ́mbà kẹjẹ̀mú. bẹ́ẹ̀ni sà. báyìí ń wọlé yẹn deputy governor tòní ọ̀lànìyàn ní kí n. àìsè fún yín wípé pẹ́ẹ́ tí ẹ̀ wọlé lásán pé ẹ̀ kú ọdún ẹ̀ kú ìyèdùn wọn ní fún yín ní ráìsì ẹ wá mú nọ́mbà kẹ́ ẹ jẹ̀bùn. mo ẹ dákọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ márùn-ún tó lókìkí àti iléeṣẹ́ rédíò tí wọ́n ti ń ṣe ètò ìkan wà ń bè pẹ̀lú mi. ẹ bẹ̀rẹ̀ látòrí láyìn àṣàmú tẹ̀sán wo ló ti ṣe ètò. akínkúnmi alábí. akínkúnmi alábí ó de ní yes. yes. hello sir. àwa tún di mí ráìsì yín ó jò lábẹ́ o. lálọ́ mẹ́rin lè. ó di méjì yes. ẹ mọ́ mú nǹkan kan láti station kankan míì ẹ mọ́ mẹ́yàn méjì station kan o. ìbọ̀lá kí ẹ bá gbólù. ó di mẹ́ta. Ah.

zero zero zero double nine six three six nine six three. ó kọ yín bọ́lá tí ń pè. àbáàzì ìdòwú láti olólọ́yọ̀. ẹ̀sùn kò níbi rédíò wà. àbáàzì ìdòwú láti olólọ́yọ̀. láti olólọ́yọ̀ yes ẹ dárúkọ òkè márùn-ún tó lókìkí ńbàdàn. òkè ìbàdàn. òkè ìbàdàn ó de ní. òkè sápátì. ó di méjì. òkè àdó. ó di mẹ́ta. òkè àrẹ. ó di mẹ́rin. òkè fọkọ. sáré tètè bọ̀ òkè fọkọ òkè fọkọ òkè fọkọ sókè wà ń fọkọ sá. òkè wà ń fọkọ dà òkè náà. ẹ̀rọ tí òkè mi yóò fẹ́ máa fún mi ń òkè ọmọ sáré tètè bọ̀ wàá gba orúkọ rẹ o. àbáàzì ìdòwú láti olú lọ́yọ̀ọ́. àbáàzì ní dáńdó. ó tún gba ehm, two thousand tó fi gbé. hello somebody ta ló wà ń bẹ̀. ẹ káàárọ̀. o. orúkọ tèmi ò yé padà o àjùmídé onímọ́tò láti là látẹ̀. yes mo ń gbọ́ yín. mo ń gbọ́ yín kí lẹ fẹ́. ẹ fẹ́ mú nọ́mbà kẹ́ ẹ jẹ́ bùn. èwo lè nọ́mbà a lè mú. ẹ mú nọ́mbà yín wa? ẹ já mú nọ́mbà tírì oṣù ẹlẹ́ta. Hmm. ọ̀dà tiri ni àwọn wọn ní ẹlẹ́sà ní tẹ́ ẹ mọ̀ tó popular ẹ dárúkọ apẹ̀sà bíi mẹ́rin bíi rẹ̀ tẹ́ ẹ mọ̀ kọjá márùn-ún papọ̀ tẹ́ ẹlẹ́sà àbí kí lẹ sọ. ẹlẹ́sà tí ń pẹ̀ àbí àṣà àbí ọ̀jẹ̀. ó pa kásẹ̀ sá. ó pa kásẹ̀ ṣé mo tiẹ̀ láìkì yín ẹ̀ dà mí láàmú. ọba ọ̀tọ̀ ló dùn bàbá ń kọ́. hello somebody zero eight zero double nine six three six nine six three tàbí zero eight one four two four nine one zero zero six. hello ẹ káàárọ̀ o. ọba dòtò abọ́ pè láti yànà àgbàlá. láti yànà àgbàlá ẹ dákọ wòlíì olókìkí márùn olókìkí tẹ ẹ mọ̀ tó pé tẹ ẹ bá ti dákọ rẹ gbogbo èèyàn mọ̀ pé wòlíì olókìkí ni kẹ ẹ sáré tètè wá gba ráìsì àti five thousand. wòlíì olókìkí márùn. ok wòlíì moses. moses kínni. Dr. Ọlábọ̀dé ọdún ayọ̀. Ó de ní wòlíì Ọlábọ̀dé ẹ̀gbọ́n ayọ̀ bàbá lọ́fọ̀ lọ́rọ̀ tùnú. bẹ́ẹ̀ni pásítọ̀ abíára. ó di méjì. wọ́n fi mí píìkì o gbogbo ń fa fẹ́dà alẹ̀ ni o ẹ̀ ló. joseph. ní ọmọ wọn. bàbá sọ́tọ̀ somebody ẹ jẹ́ ká gọ́kẹ́dẹ́ àti ìpolówó hello sir. hello somebody ẹ hold on ẹ hold on tẹ́ ẹ bá lè dúró ọ ẹ̀bùn yín di dọ́bù nu ọ di dọ́bù sàlẹ́sà nu ẹ sáré ọ̀yá. ó yá wọlé ká máa lọ. bọ̀dá ẹ sọ ń kalẹ̀ mo ti débi mọ̀ ń lọ oorun yóò bá ń láàmú rárá. à èyí ti rí ṣebí lọ sọ fún mi bọ́ ń lọ. àní ẹ sọ mi tówẹ́lì ọ̀pá kan tẹ́ kó wájú ọkọ̀ ìmúrò ẹ fi nu mọ́tò ni n ò mọ̀ oògùn ara lẹ fi ń kó èyí tẹ̀ bá ṣe àfi yí gíláàsì lẹ̀ kátẹ́gùn ọlọ́run kan fẹsẹ̀ ẹ kàn wá kíní ọ̀mọ́dé kàkà wọn lọ ọmọ ẹ sọ mi. a kò sí àmọ́ wo àná wọn sì bá ń fi gáàsì ṣe é sí òun o wọn ọmọ gbé òtútù. ṣé ti júwe Toxmania Ventures Limited fún yín kó tó di pé mórí gbàbọ̀ míì lọ. Toxmania Ventures Limited mobile air conditioning and spare part bí yéé ṣe ọkọ̀ rẹ bá wá dẹnu kọlẹ̀ gáàsì sì tán ọ̀fẹ́ fìmí sí ọ̀fẹ́ máa sọ̀kalẹ̀ sakọ nínú ọkọ̀ ọlọ́yẹ tí ń bùtì tutu mo fẹ́ ra AC spare part fún maintenance tàbí o fẹ́ ṣe àtúnṣe àwọn tó bàjẹ́ lára rẹ̀ àyè wà fún training ti kọ́sẹ́mẹsẹ́ toxmania sì wà ní ìdójúkọ nt agodi gate nìbàdàn àti ní methodist fitness complex nt junction agodi gate telephone zero zero nine nine one six seven seven five two toxmania ẹni tí ò ní ac lọ́kọ̀ ìgbádùn rẹ̀ ò tí ì pé. ọ̀rẹ́ mi máa rò yóò di ṣíṣí j square launch and sold yóò di sisi. o àbẹ́ ìgbà wípé bọ̀rọ̀ kìnìún ti bá ń ṣiṣẹ́ déédéé ó wáyé fún sinmi kọjẹ tó da kọsẹ̀mí ara rẹ̀ lọ́jọ́ torí yín ni o torí ẹni tí ọ̀fọ̀ àyè gbàrònú ayé lásán òun ni wọ́n fi gbé j square lunch and soul alẹ̀ fún gbogbo onípòjúpò lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà nine six twenty nineteen láti o j square lunch àríyá ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ní jíjẹ mímu lílá àtàwọn amúlùdùn míì j square lunch ni wọ́n fìdí ẹ̀ kalẹ̀ sí lucy street off asambo store mọ̀lẹ́tẹ̀ ìbàdàn jẹ́ ọ̀kan nínú ẹni tí yóò rí tan rẹ̀ pa wípé àjọsìn ni lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún twenty nineteen táyé àkàdé kọ́rẹ́ǹsì lólórin wa lọ́jọ́ gbogbo èèyàn lápè ẹ wá pàdé táyé àkàndé kọ́rẹ́ǹsì pẹ̀lú ijó fújì tí ò láfijọ́ gbogbo èèyàn bá dàn ibi ìgbafẹ́ tún ti lẹ́ka sí o j square lunch and soup molusi street off asa stop malete ìbàdàn pé nọ́mbà yìí bọ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ zero seven zero three three seven two six five five three tàbí zero seven zero seven eight seven ninety two sixty nine pàdé táyé kọ́rẹ́ǹsì forin gbọ̀nrọ̀nù ara dànù ọjọ́ keje oṣù kẹfà bákan náà nípàdé cdq hip hop artist ń àgbà oníkẹ̀rálẹ̀ kẹ̀ẹ́kọ́lé woman city àwọn ló ń talẹ̀ tó jẹ́ níwò ó ní fọkànbalẹ̀ èmi àbá àṣàkàndé òbẹ̀ sèrè mo ti bá wọn ralẹ̀ lóríṣiríṣi ó yá ẹ jẹ́ káníṣó ń bẹ̀ ẹ ní kábàámọ̀ woman city ni o wò ó. yẹsọ ó ti fò ń tẹlu gbà wọ́n kò gbọ́dọ̀ bá woman city ló ń jẹ́ bẹ́ẹ̀. ó fi gbogbo ẹ̀ táwọn yọ. ilé wa ṣe ń ta ní bọ́nà ọ̀lẹ́yọ̀ àbádọ́ àti wọ́n my forum city wọ́n my solar city tó ẹ̀ mọ̀ wọ́n my golden city ilẹ̀ wa ni wọ́n dẹ̀ bẹ́ẹ̀ owó plati kan níbọ̀ mi ọ̀rọ̀ plati mẹ́ta lọ́dọ̀ wa kò sì sí pàkàlẹ̀ kí o gun ọmọ onílẹ̀ fúnbọ̀ nù àwọn ramadan tá a wà tó ń lọ lọ́wọ́ ẹ tètè má bọ̀ lọ ọ́fíìsì wa tó wà ní second floor olówó tí fowó ṣàánú shopping complex ìwọ́rọ̀ òde ìbàdàn telephone zero eight one four one three three two six eight five àbí zero eight zero six six zero seven three four one five títì ìwọ náà wà wọ bọ́ọ̀dù nílẹ̀ bọ́ọ̀dù nílẹ̀. ìrìn àjò mẹ́ta lọ́kọ̀ màrẹ̀ o pẹ̀lú ọba orin iléeṣẹ́ yìí fífa ìlú máa gbé. ìjọ victory prayer ministry ń gbé gbogbo ènìyàn síbi àkànṣe ọdún ìdá níbi tí a ti fi òru jàgbà àkòrí how great thou art ẹ máa bọ̀ ní night of transfiguration òru yìí ńlá ọjọ́ sátidé ọjọ́ kẹjọ títí di sunday ọjọ́ kẹsàn-án ní ìsọjí ìta gbangba bẹ̀rẹ̀ láago ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ibùdó ìsọjí ni tíba garage oníbùdó ọjọ́ monday tí ṣe ọjọ́ kẹwàá títí di ọjọ́ kẹrìnlá ọjọ́ friday ìṣòru bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá àṣálẹ́ àṣálẹ́ thursday thirteenth of june ní praise night bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ sunday sixth of june ní ìsìn ìdúpẹ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ ní ilé ìjọsìn wa vpm Number three, Victory Street at Gun Road behind Tipa Garage, Oníbùdó Akute, Ogun State. Àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè ni Apostle Prophet P.F. Ọ̀wá Evangelist Òjòadé Prophet Ọba mi Pastor Dúrójayé Pastor Ṣọ́túndé Pastor Ṣádàrè olùgbàlejò Senior Pastor JJS Ògúnṣẹ́ telephone zero zero three three two four one five one three Jésù lolúwa. Olúdúlówó fẹ́ ninety six point seven akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà rẹ́kọ̀dù tírí lẹ́dà ń dà tírí lẹ́dà tírí ọ̀yà gbóhùn òkè rẹ́kọ̀dù rẹ tí àwọn èèyàn kó jẹ tí àwọn èèyàn lẹ́ẹ̀kì ju jù fáwọn èèyàn wọn fẹ́ mọ̀ pọ̀ wà ní stúdíò. tírí alamu bàbá oyin ìdà o mo gbé rédè ẹja jọjọ tẹyin bá ti ṣe gàngán ti rẹdì o láti mú wá àtàlùjọ tírí lẹ́dà aṣọ ń o bàbá oyin ìdà tún ti dènìyàn o tí kò rí báńkì kẹ́yà listing dáadáa kẹ́yẹkẹ́yẹ kó sọ́tọ̀ ni o tó wọn ayé tí mo bá ta wípé lójoojúmọ́ ló ń fọ́ rere. ta ló ga tírì lẹ́dà náà ta ló kọ́ tírì lẹ́dà lórí kíkọ. Ah, mo ní ẹni tí mo wò láwòkọ́ àwòkọ́ṣe tí mo fi tí mo fi rí ìtọ́lọ̀ fẹ́mi náà ṣe. aláwòkọ́ṣe rẹ. Ah, gbogbo ìran ló mọ̀ pàlà jí wàásù ọ̀làbí pàṣọ máa náà ni. pàṣọ lágbára lọ́wọ́ lọ. orin wàsíù alábí pàṣẹ wo lọ kọ́kọ́ láìkì tó wò láwòkọ́ṣe. ah látòrí demand ni mo ti kọ́ láìkì wọn. bó ló ṣe kọ́ demand. ṣe mi ni demand o ní ẹwà wo demand o àtọ̀rọ̀bọ̀ kíbọ̀ ah, ọ̀rọ̀bọ̀ kíbọ̀ látùmú wọn fújì fẹ́ràǹbù àti múrege wàdẹ̀ tí fi ṣáájẹ́kùn lọ́sùpàṣùmà <laughs> èmi gángan lọ́rọ̀ bọ̀ èmi gángan lọ́rọ̀ bọ̀ alábí bá sùn wá mi èmi gan lọ̀rọ̀ bọ̀ kí ọ̀rọ̀ pèsè o. so àti bẹ́ẹ̀ mo jẹ́ àlàyé vat. nǹkan lọ jẹ́ kí ọ̀rọ̀ ara máa jẹ́ máa wọlé lọ́nà bẹ́ẹ̀ ọ̀dọ́. bàbá bi ni nígbà tí táyé nígbà tí tírì lẹ́dà bẹ̀rẹ̀ à ń gbọ́ táyé kọ́rẹ́nsì à ń gbọ́ tírì lẹ́dà à ń gbọ́ àwọn olórin bíi Rasidi Àyìndé à ń gbọ́ àwọn olórin ńbàdàn nínú àwọn olórin tìbàdàn yìí Ogun mi ọ̀tẹ̀ mi kí ni màá fagbọ́n mi sí omi ò tó láàrin yín ná. Eh, wọ́n pe ah, bí tiri bá ń kọrin wọ́n pe ah, ẹnìkan báyìí ní ń ta fàásì o táyé bá ń kọrin wọ́n pe ah, ẹnìkan báyìí ní ń já lọ́rẹ́ o bí rasidi bá ń kọrin wọ́n pe ẹnìkan ní ń já lọ́rẹ́ o. ní àyọ̀dọ̀ ti tèmi o hmm. mo ra ń ṣe tèmi lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ṣé mo pé orin. o lólódì. mi ò lólódì. torí o. o tún rẹ́kọ̀dù mélòó títíre lẹ́dà ti ṣe. mo ti ṣe rẹ́kọ̀dù mẹ́sàn-án báyìí. mẹ́sàn-án kábíyèsí olódùmarè mo fẹ́ yẹ ìsọ̀yè rẹ mo fẹ́ dàn wò láàárọ̀ ìbẹ̀rẹ̀ látòrí follow one tíráàkì kọ̀ọ̀kan lọ́mọ kan bẹ̀. follow one ló sọ o rò pé ìsọ̀yè yẹn ọ̀ lànà o. <laughs> mo lè lánà bàbá ẹni ṣe fún mi rí. kò lè lánà ọ̀ya mo tún dé lónìí. ẹni ṣe fún mi. ọ̀ya láti bẹ̀rẹ̀ láti follow one rẹ ah alhamdulilayi adúpẹ́ fọlọ láti polúwàmí tí mo ti ṣe wínà hmm. inú wínà ah bàbá yìí ẹ̀yin gan ẹ̀ ń lo iṣẹ́ o. ẹ kí ló dé. ẹ ti sọ pé ọ̀yẹ́yà lana kò dẹ̀ lè lana. ẹ eh, eh, bó o ṣe wò mí ló kọ́ jẹ ọmọ mi ọmọ ẹkùn aṣọ mẹ́ta táwọn èèyàn kó jẹ bẹ̀ ẹni sọ mẹ́ta táwọn èèyàn kó jẹ tó dànù jẹ first first album mi. Eh, bóòlù yẹn ṣe lọ. Hmm. ẹ jẹ́ àjọ tún gbá mi o ìyẹn ni ìjọba pé asalaamu jọmọ mi èmi ti rí ilẹ̀ ẹ̀dá màálù kí yín o mhm. mo máa kọ́ mọ́ ọmọ mi ìwọ sọ́bjí mhm. tún kọ́ mọ́ yìí kó aláyé mi bámbám kí ló hàpọ̀ mhm. nígboro kí ló bá dé o èmi bàbá òyìn dà á. èwo tún làwọn èèyàn tún èwo ló tún nílẹ̀ jìgì. ní ìgbà yẹn mm. tó tún nílẹ̀ jìjì mm. wọ́n á ṣe advanced level. advanced level ok bóòní ẹ ṣe lọ. inú advanced level yẹn inú ẹ̀ ni mo ti kọ alamuti lóyin dara màmá rẹ o mm-hmm. sọdí kò wà lọmọ ìyàwó tán sọ tán sọ tán o hmm. ìyẹn náà ti pẹ́ lẹ́yìn ìgbà yẹn mo tún wá ṣe kán jẹ blood tonic. blood tonic ṣé wọ́n fi máa lo tonic ni. gangan ni. Ah, ah. bó ló ṣe lọ. mo ní nínú blood nínú blood tonic yẹn hmm. mo mo fáwọn èèyàn ní àwọn orin kan tó yẹ pé kò yẹ kéèyàn náà má lè mọ ronú hmm. láti máa ṣàwọn ọkọ mi ìgbà tó máa ti ní pé kí ni ilé náà kọ nu orin yẹn mo rí ìran mú nínú orin yẹn hmm. hmm. ìgbà ẹ̀ dẹ̀lélẹ́yìn náà ó náà nǹkan tá a face ṣẹ̀kúṣẹ́ fújì ọlọ́run ló ń ṣàánú èèyàn. àmọ́ ń bọ̀ ńbẹ̀ náà. sin ọkọ wàṣà. ṣọ́ọ̀gù náà ni. ọmọ gbà yàtọ̀ àwọn ọlọ́rìmọ náà ni. ẹ ẹ ẹ pé kíníkan kíníkan tí ń tóògùn ní ó tẹ́ onílé ìwò tán àṣà àṣà sọ fíìmù tó kù ni láì tí ì eh, sí eh, láì tí ì wọ lókẹ́sàn láì tí ì wọ nìkan kọ́ níta ya lẹ́pẹ́ ń fíìmù tó kù ni òtẹ́ ẹ̀ nílé wò tán. nílé wò tán gìnìgìnìkan gìnìkan tẹ́ bá ń bí ẹ̀ pọ̀ ògùn ẹ̀jẹ̀ tó dá tó sí ó láyé ó blood tonic tí ó kọ́ mọ́ níjọ́ tí tiri ti ń kọrin níjọ́ ni o ní ìpèníjà jù pé ah mo lè rántí ọjọ́ yìí tí mo ní ìpèníjà báyìí. Ah! ìjọ tí ẹ̀rù ọkọ̀ bá mi hmm. tí mo ní ìpèníjà ẹ̀rù ìjà gan-an ọlọ́run ti ń gbàdúrà orúkọ ti wà dáadáa hmm. a bá lọ ṣó níbi alẹ́ àná àdẹ̀nìṣó ń jọ kejì hmm. tó jẹ́rìí ọ̀sán àjọ hmm. lọ ọ̀sán alọ náìtì mọ́júmọ́. ọ̀dà já ṣe báyìí ẹ já fi ó sẹ́lẹ̀kẹ́jọ ẹ já fẹ́nu ẹ̀gbọ́n bì á bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ ní apá kejì níbi tí o ti torí mo rí pé ọ̀fẹ́ máa polówó ìbá òfin mu ẹ fi ẹnu sẹ́lẹ̀kẹ́jọ ọ̀rọ̀ síbi ọ̀wà àwa lápá kejì láàrin ìṣẹ́jú bíi márùn-ún sí mẹ́wàá tó kù àfijọ́ sọ nǹkan tó ọba gan ẹ jẹ́ ká fẹnu sẹ́lẹ̀kẹ́jọ̀gún bẹ̀ẹ́ kú kalẹ̀. june twelve ọjọ́ mánigbàgbé nínú gbèsè ayé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà june twelve ọjọ́ tí ìjọba yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọlùdé fún ìrántí olóyè mashood kásìmáwò abíọ́lá ǹjẹ́ ti gbọ́ wípé honourable no sugar tìrìbù ti pàtẹ àríyá dùnú tó papọ̀ mọ́ ìrántí akíkanjú ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó lọ lọ́jọ́ kejìlá ọjọ́ wednesday oṣù kẹfà ọdún twenty nineteen ní top one garden podo village ìbàdàn aago mẹ́rin ìrọ̀lẹ́ lè tó bẹ̀rẹ̀ èyí yàtọ̀ ìgbádùn ó sì máa ṣàtìtì dọ́jọ́ kejì ni o àlejò pàtàkì ẹnjìnìà ṣèyí mákindé gómìnà tó nípínlẹ̀ ọ̀yọ́ àwọn ẹbí olóyè mko abiola gbogbo lọ́balọ́ba àwọn olórin wa lọ́jọ́ náà wàsíù alábí pasuma tiri lẹ́dà pàṣẹ poli nàkàṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ three thousand naira làǹkárá tó fi wọlé o o lè ríra ní ọ̀ tasco promotion nígbè ńlá àti ní top one garden one hundred thousand lẹ́bùn àkọ́kọ́ plasma tv àtàwọn ẹ̀gbọ́n gbà má bínú mi ní june twelve ẹ pàdé pasuma wonder tọ̀pọ̀ òṣèré ní top one garden ìbàdàn. àjọ victory prayer ministry ń gbé gbogbo ènìyàn síbi àkànṣe ọdún ìdásílẹ̀ níbi tí a ti fi òru jẹ́ àgbà àkòrí how great thou art ẹ máa bọ̀ ní night of transfiguration ọ̀run ìyípadà ńlá ọjọ́ sátidé ọjọ́ kẹjọ títí di sunday ọjọ́ kẹsàn-án ní ìsọjí ìtagbà bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ibùdó ìsọjí ní tiba garage oníbùdó ọjọ́ monday tí í ṣe ọjọ́ kẹwàá títí di ọjọ́ kẹrìnlá ọjọ́ friday ní ìṣọ́òru bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá àṣálẹ́ àṣálẹ́ thursday thirteenth of june ní praise night bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ Sunday sixteenth of June ní ìsìn ìdúpẹ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá òwúrọ̀ ní ilé ìjọsìn wa pm number three Victory Street at Gun Road behind Tipa Garage Oni Àkútè Ogun State. Àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè ni Apostle Prophet PF Ọ̀wá Evangelist Ojoade Prophet Ọ̀báyẹmí Pastor Dúrójayé Pastor Ṣọ́túndé Pastor Ṣádàrè olùgbàlejò senior pastor JJS Ogunṣẹ́ telephone zero zero three three two four one five one three Jésù lolúwa ọ̀rẹ́ mi máa yóò di ṣíṣí j square lunch and sold yóò sí o àbẹ́ ìgbà wípé bọ̀rọ̀ kìnní ti bá ń ṣe déédéé ó yẹ kó wáyè fún sinmi kó jẹun tó dáa kó sẹ̀mí ara rẹ̀ lọ́jọ́ orí yín ni o torí ẹni tí ọ̀fọ̀ àyè gbàrònú ayé lásán òun ni wọ́n fi gbé j square lunch and sold sílẹ̀ fún gbogbo onípòjúpò lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà nine six twenty nineteen láti o j square launch àyè àríyá ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ní jíjẹ mímu lílá àtàwọn amúlùdùn míì j square lunch. ni wọ́n kalẹ̀ sí malusi street off asambo store Malete ibadan. jẹ́ ọ̀kan nínú ẹni tí yóò rí tan pa wípé àjọsìn ni lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún twenty nineteen táyé àkàndé kọ́rẹ́ǹsì ló wa lọ́jọ́ náà gbogbo èèyàn lápè ẹ̀ wá pàdé táyé àkàndé kọ́rẹ́ǹsì pẹ̀lú ijó fújì tí ò láfi gbogbo èèyàn bá ibi ìgbafẹ́ tún ti lẹ́kan sí o j square lunch and soup Malusi street off bus stop malete Ìbàdàn pé nọ́mbà yìí bọ́ bá fẹ́ mọ bó ṣe lọ zero seven zero three tàbí zero seven zero five seven eight seven ninety two sixty nine pàdé ìtayé kọ́rẹ́nsì fún ìgbọ̀nrún ara dànù ọjọ́ keje oṣù kẹfà bákan náà ní pàdé q hip hop artist ń bẹ̀. ìsèkìdì wáyà lẹ́bù. ẹ̀yin ọmọ ọlọ́run o. jésù ẹni tó ń ṣiṣẹ́ agbára. lọ́wọ́ apọ́sù smo mustapha jp baba ṣẹ́bi ọba. ó fẹ́ ṣiṣẹ́ ìyanu ìtúsílẹ̀ ìgbéga. ọ̀nà àbáyọ lọ́sẹ̀ ilé yìí o. ìwọ náà wà nírìírí iṣẹ́ agbára ọjọ́ sunday nínú ìsìn ológo láago mẹ́jọ òwúrọ̀ sí mọ́kànlá àbọ̀ fún àwọn ọmọọrùn ṣe ń tú àwọn èèyàn rẹ̀ lẹ̀ ọjọ́ wednesday ní ìpàdé ẹ̀tọ́ abájẹ̀mú yẹn agbára láti ṣe bí ọba aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ni ọ̀pọ̀ àwọn èèyàn tí rẹ̀ ti ti pín fún ní àṣẹ ti balẹ̀ o wọ́n ti ń dáre rẹ̀ ṣe ní gbogbo ọ̀nà àti nínú ìṣòro lọ́jọ́ friday bẹ̀rẹ̀ láago mọ́kànlá àṣálẹ́ ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àti àwọn olórin ẹ̀mí ló máa ń pẹ̀lú smo mustapha jb bàbá ṣe bí ọba ṣiṣẹ́ rẹ̀ ṣẹ́ o má jẹ́ kí iṣẹ́ rẹ̀ àti ìyanu tọ̀sẹ̀ yóò fowó náà rú darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run ní ìjọ seed of christ golden church international ọ̀rẹ́ méjì express tàbí airport road ẹ sọ ọlọ́kadà pé ọjà orísun bá rẹ̀ lọ́nà lóbi ẹ sọ̀kalẹ̀ ní ṣẹ́gun ọba bus stop àṣẹ àtàgbẹ́rẹ́ tó máa mú ọjà bí ọba ó máa bà ní olórúkọ jésù. òyìnbó fm ninety six point seven àkọ́wọlé olóòtú ọmọ àdábánijà àti fàdàgbà ètò sẹlẹ́ńkẹ́jọ ọ̀rọ̀ sẹ́yìn ìpele ń tà mú ìpele tàwọn ń polówó ni onímọ̀fin sọ fún yín wípé ẹ káàbọ̀ sí ti iléeṣẹ́ ẹ̀gọ́ platform àwọn tí wọ́n ń gba àwọn dẹ́rẹ́bà sí Dubai ìyáàfin ẹ̀ bá ń ké gbogbo ọmọ Nàìjíríà ilé gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé àsìkò déédé àsìkò yìí mo kí wa kú ọdún. orúkọ tèmi ni arábìnrin àfọwọ́ Juliana mo wá láti orílẹ̀-èdè United Arab Emirates mo ń ṣojú fún iléeṣẹ́ Gulf Platform mo sì jẹ́ ọ̀kan lára àwọn adarí iléeṣẹ́ Gulf Platform ọdún ní iléeṣẹ́ Gulf Platform máa ṣe àmọ̀ fún olóko iléeṣẹ́ Gulf Platform kí ló ń tà ń ṣe ní pàtó à ń bá ní ṣètò láti ìrìn àjò láti lọ ṣe láti lọ darapọ̀ mọ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè United Arab Emirates mo ti ẹ̀ ń dákọ̀ United Arab Emirates ẹlòmíì tún wò pé ń bo ló ń jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ ẹ̀mọ́ náà ni Dubai jẹ́ kan lára state wọn Dubai kọ́ ni orúkọ country United Arab Emirates Abu Dhabi ni capital wọn bíi Abuja orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ platform ní orílẹ̀-èdè United Arab Emirates iléeṣẹ́ wa náà ó wà níbẹ̀ a wà ní ìlú Queen ní ọ̀hún à ń jẹ́ Gulf Platform HR Consultancy ní orílẹ̀-èdè Nàìjíríà and bíbá orúkọ wa ní golf platform international recruitment tá a bá ti jọ méjèèjì pọ̀ a máa rí pé nǹkan náà ló ń sọ ní iléeṣẹ́ golf platform àwọn ò ní bá wọn ìrà tí ò lọ́mọ ọ́nà èyíkéyìí iṣẹ́ tí wọ́n sì báyàn ṣe agbátẹrù ẹ̀ sí orílẹ̀-èdè United Arab Emirates àwọn àǹfààní lọ́kọ̀ òjọ̀ kan bá wa tó ráǹsọ̀ gbogbo pẹ̀lú ìlànà àti àṣẹ tí wọ́n gbé kalẹ̀ ní orílẹ̀-èdè United Emirates ní pẹ̀lú àṣẹ ti orílẹ̀-èdè Nàìjíríà ń bíbá yìí ní iléeṣẹ́ golf platform kò sí tó jọ òwò ẹrú níbi títí wa ẹlòmíín máa ń sọ ìhà tó kọ sẹ́lò kálukú ló ń sọ lójú ẹlòmíín á ní kò síṣẹ́ lórílẹ̀‐èdè United Arab Emirates ta ló sọ fún yín pé kò síṣẹ́ ń bẹ̀ ẹni tó bá gba ọ̀rọ̀ tó tọ́ gòkè ó máa mọ̀ wípé ntẹ̀mí sọ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ti jẹ àǹfààní iléeṣẹ́ golf platform torí ní iléeṣẹ́ golf platform àwọn ìgbésẹ̀ kan ló máa ń ṣíwájú káti ẹ̀ tó gbé àwọn òyìnbó wálé rárá ìgbésẹ̀ àkọ́kọ́ tí ò bá demand letter demand letter yẹn iṣẹ́ wo ló ń ṣe ẹlòmíì kan ń gbọ́ ni gbogbo àlàmọ́ tún mọ demand iṣẹ́ tí demand letter ń ṣe ni pé kí náà fi demand fún àwọn èèyàn tó fẹ́ kó rìnrìn àjò ó kàn lè ṣe títà fún àwọn èèyàn kó ló mú wọn lọ tí ò bá sí tán fi demand fún wọn iṣẹ́ yẹn máa padà lẹ́yìn wọn á kọ́kọ́ demand fún àwọn èèyàn yìí ibi tí iṣẹ́ demand letter wà nìyẹn then nígbà yẹn ló kù contract demand letter àti contract tí mò ń sọ yìí iléeṣẹ́ tiwa ilé tó fún wa níṣẹ́ àti àwọn lọ́ọ̀yà iléeṣẹ́ méjèèjì ni ó fi òǹtẹ̀lù ìgbà yẹn ló wá kan interview níléeṣẹ́ gov platform wàá fojú rinjú pẹ̀lú àwọn tí ó gbọ́ ṣiṣẹ́ ni sisi bójúbójú ń bẹ̀. ọ̀dà láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti ń kó àwọn dẹ́rẹ́bà lọ sí ìlú Dubai àwọn bíi ìpèníjà wo lẹ ti pàdé torí nǹkan èrò gbùdùgbùdù kọ́ mọ́ rò hàn án hàn án á rí ìpèníjà lẹ́ẹ̀kọ́ tí máa wáyé lára irú ìpèníjà wo ni máa sábà wáyé. ẹ ṣeun olóòtú àwọn ìpèníjà tó máa ń wáyé mo ti kọ́ lè fi wé nígbà tí a ti ṣe ẹ̀bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àgbéyàn ká máa gbá àwọn òyìnbó wálé yẹrí hmm. ńgbà yẹn gbogbo àwọn tó bá ti pera wọn láwakọ̀ á náà ni wọ́n wípé wọ́n mọ̀ wà ní a kì í fàyè lẹ̀ pé full driving test tó rà bìlífù nú àwọn èèyàn wa ṣùgbọ́n gbà tí àwọn kan dọ̀hún ló wá túmọ̀ sí débẹ̀ a rí pé díẹ̀ nu ò mọkọ̀ wà. ìwé ẹsẹ̀ mi rì ọdún tí adúlọ aláwìwòye bá ń gba dírẹ́fà kan láì tẹ́sẹ̀ láàrin ìgboro wò mọ́ bá ní àkúrẹ́ yá ọ̀n yọ mí tí tírélà bá ń bọ̀ báyìí yóò sì fèsì tírélà mú ní ha mo sí èèyàn gbà mo sí èèyàn gbà ẹ̀ ń sọlẹ̀. ìyẹn tó bí ó ti lé ní ọdún mẹ́fà sẹ́yìn hmm. ìgbà táwọn iṣẹ́ yẹn ní nàìjíríà táwọn èèyàn sì dán kọ́ńpì fún wọn nílé ìgbé gbogbo ń tán fún wọn lọ́wọ́ oṣù gbogbo ń tán wí bá bẹ̀ nọmba ní kan di ibi driving school nọmba di pé díẹ̀ àwọn èèyàn díẹ̀ mọ̀mọ́ mọ́tò wa wọ́n sá gbé ẹ̀bùn yẹn rù wá bá ní òkè ẹ̀ lé ní àwọn èèyàn wa padà o yín tó ṣẹlẹ̀ ni pé a dúró fún wọn wọn àmọ́ mọ́tò wa ẹ jẹ́ akọ́ ẹ̀kọ́ wọn láti ìbẹ̀rẹ̀ àwọn èèyàn yín gan wọ́n mọ̀ pé wọ́n parọ́ wọ́n jẹ̀bi ṣùgbọ́n wọ́n rò yìí pé ibi tí ó jà sí ni pé káwọn máa padà bọ̀ ṣùgbọ́n iléeṣẹ́ gov platform a ná extra owó láti fìdí àwọn èèyàn múlẹ̀ tó sì jẹ́ nínú wọn àwọn tó ṣe dáadáa wọ́n pọ̀ dáadáa tí wọ́n sì lè gbàgbé iléeṣẹ́ Gov Platform di òní oríṣiríṣi àwọn ìpèníjà ló máa ń wà ṣùgbọ́n Ọlọ́run máa mú wa borí nítorí pé a máa ń dúró ti àwọn èèyàn wa hmm. a máa ń dúró tì wọ́n kì í ṣe pé ẹ máa lọ o ẹ dé ti dé o tẹ bá ti débẹ̀ ó kọ ẹ̀ ó kọ lọ́hùn o nọ́mbà wá àwọn ọ̀rọ̀ ìṣítí lóòrèkóòrè àwọn máa yọjú sí iléeṣẹ́ iléeṣẹ́ tó bá gbàyàn lọ́wọ́ Gov Platform ti mọ̀ yìí pé àṣejù wa máa ń fẹ́ pọ̀ gbogbo ìgbà láàmú bí àwọn èèyàn wa wò torí pé kì í ṣe òwò ẹrú orílẹ̀-èdè United Arab Emirates ibi tí èmi pàápàá ń gbé ni mo ti hmm. jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo tún wá jẹ́ ọmọ bíbí ibi tí mò ń gbé ni kò sí n fi rú yín lójú ń bẹ̀ kò sí n wa lójú ń bẹ̀ hmm. àti pé iṣẹ́ gov plateau máa ń sojú fún gbogbo àwọn ilé ńláńláńlá ní hmm. orílẹ̀-èdè United Arab Emirates láti bá wọn gbòṣìṣẹ́ kò ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan láti ń bá ilé ńláńlá rìkúrútù láti Ghana Sierra Leone tábàdélù Ghana bẹ́ẹ̀ alóhùn tẹ́ bá bẹ̀rẹ̀ nípa golf platform wọ́n mọ̀ wá bí ẹni mowó ni hmm. káàkiri orílẹ̀ ilẹ̀ aláwọ̀ láti ń ṣe ojú fún àwọn iléeṣẹ́ ńláńlá ìgbà tí ò bá ṣeé ṣe kéèyàn mú ọmọ orílẹ̀-èdè Ghana bí Sierra Leone tí mi sọmọ bíbí ibẹ̀ láti lọ́ọ́ fi jìyà ní orílẹ̀-èdè United Arab Emirates tó ṣeé ṣe fún ọmọ Nàìjíríà hmm. tá a jọ ń gbé bì kan náà tá a jọjọ́ mọ bì kan náà láti wá fìyà jẹ wọn bẹ̀. ẹyin ọlọ́run lágbára kí n kọ́kọ́ sọ báyìí pé ìlú nàìjíríà ọlọ́run tún máa bá wa tún ṣe jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ gbọ́rọ̀ gbọ́rọ̀ ló wà ń bẹ̀ ìyàtọ̀ gbọ́rọ̀ gbọ́rọ̀ ló wà ń bẹ̀ àkọ́kọ́ ní orílẹ̀-èdè United Arab Emirates ó ní iye ọdún tí ìjọba sọ pé wọ́n lọ́ọ́ fi lo mọ́tò tuntun fún tẹ́gì. ẹnìkan ní sẹ́ǹgbà mẹkáníìkì náà ní tẹ̀ ní tẹ̀mí àgọ́ yìí Kàbírù ó ní sẹ́ǹgbà mẹkáníìkì lọ́hùn pé òun dára àwọn lójú ò trade test gbogbo lọ́wọ́ àlọ́wọ́. tọ́ bá ti dára wọn lójú eh. tán tó gbangba sùn lọ yẹ eh. kó yọjú sí iléeṣẹ́ gov platform eh. nítorí ẹni tí ọ̀daràn rẹ̀ kọ́ mọ́ wulẹ̀ wá tó wọ́n ti dára rẹ̀ lójú kó yọjú sí wa hmm. ṣé rí olóòtú ìyàtọ̀ tó wà ń bẹ̀ ṣé rí tẹ́gì tí wọ́n wà lọ́hùn mọ́tò tuntun ni ọdún mẹ́ta sí mẹ́rin níjọba sọ pé kán fi lò iléeṣẹ́ tẹ́gì lẹ́yìn tó bá ti lò tán wọ́n gbọ́dọ̀ ta síta ìyàtọ̀ tó wà wà ń bẹ̀ ju pé owó oṣù iye iṣẹ́ àwọn kan ń ṣe ń bíbáyìí tó ń rí owó kéékèèké ebi iṣẹ́ náà làwọn kan tán mọkọ̀ wà tán ti bá wa rìnrìn àjò tán ti jàǹfààní tán gba sálárì tó gọbọi tí a pé àwọn èèyàn wa gbó rárá kò sí ọmọ orílẹ̀ nàìjíríà tí ó sọ wípé òun ò gbowó tápò òun sì kú. ọ̀dà nígbà tí mò ń bi yín ní alẹ́ ẹjọ́ Sunday ẹlẹ́yin gan ẹni iléeṣẹ́ yín wà lára àwọn iléeṣẹ́ tí wọ́n ń gbógun ti àwọn tí ń kó àwọn èèyàn lẹ́rú lọ sí àwọn orílẹ̀-èdè mi ẹni ṣùgbọ́n kò sírú ẹ̀ ní Dubai pé nípa à sọmọ ọ̀dọ̀ à ń pè kínní kan. sẹ́rí iléeṣẹ́ kan platform kínní kan ni ẹ lè gbọ́ tá a bá ń polówó ò kọ ìyà tó dáa sí pé ká máa múyàn lọ fún ọmọ ọ̀dọ̀. torí èèyàn tó lọ fún ọmọ owó ẹrú tí èèyàn tó tó lọ fà kalẹ̀ fún ọmọ ẹni tó gbẹ níyẹn lọ́wọ́ rẹ̀ lọ́mọ méjì tí ọmọ bá fojú winá òun náà ní ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe ǹjẹ́ àwọn ní bòròdè change kọ́ wọ́n lọ pẹ̀lú wọn kó gbogbo owó wọn kó dọ́là kó nkankan nígbà tí ètò ọjọ́ kejì wọn ni a ti mú gbogbo wọn ọgbọ́n wo ni a ń ta ti security nílùú Dubai. nílùú Dubai ní tábà àbáyọwọ́ ilẹ̀ Israel Dubai tún tẹ̀lé wọn nípa security lóòrèkóòrè ẹ jẹ́ kí n sọ fún yín mo ní fẹ́ gbà jáde ìdí nìyí tí àwọn iléeṣẹ́ gan náà fi wá ń wá abẹ́rẹ́ tó lówùú ń dì ṣùgbọ́n lórílẹ̀‐èdè United Arab Emirates ká tó bá ṣẹ̀ lọ bóògé o hmm. kìí ṣe pé nítorí ipọ́n ti ámà wọn kan ọwọ́ àfẹ́tà wọn kan. ẹ tí mo fẹ́ sọ nu pé sẹ́yìn ò ṣe adínàgbò òkú fáwọn tó bá tún fẹ́ wọ Dubai. kò sí tó jọ nítorí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ gov platform fi wà tí èèyàn bá darapọ̀ mọ́ wa láti orílẹ̀-èdè Nàìjíríà hmm. kò lè rìn pẹ̀lú wa lọ́dún méjì wọ́n ní àìsàn mú wọn bígbà tẹ bígbà tàkúté bá mẹ́kun wọ́n sì kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n mú ni ó lè tó gbé kàkà kí ọba níbo ni ó ti fọ́n ṣé pé èèyàn gbọ́dọ̀ lọ Dubai kó kó lọ jalè ńbẹ̀. kò lè jalè ńbẹ̀ torí pé èèyàn tó tiẹ̀ wà nú ẹ̀jẹ̀ èèyàn kọ́ rẹ̀ ní ọkọ̀ lẹ̀. tọ́ba ṣàṣe má ṣe ń kọ́. tọ́ba ṣàṣe irú àṣe má ṣe èèyàn tó pọ̀ náà tó lọ sí tẹ́. àìrí onífóònù ńlẹ̀ wàá mú ọwọ́ aṣọ àpò ọwọ́ fẹ́ máa lọ. kò síbi tí ó gbé lọ aláàjì tí fọ́ olóòtú tí fóònù yín bá bọ́ọ̀lẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀ sí mi rí mo sì padà síbi tí mo ti gbàgbé fóònù mi sí mo sì bí wọ́n lérè pé fóònù yìí tí mi ìbá ti rí o mo ní ó dáná kámẹ́rà torí gbogbo ṣọ́ọ̀pù ló ní kámẹ́rà wọ́n dẹ̀ tán kó tí ń tẹ́nu kọ́ kámẹ́rà fúnra ọ̀nà wá fóònù jáde tó rán mọ̀ yìí pé ọlọ́pàá ó dé bẹ́ẹ̀ so ní orílẹ̀-èdè United Arab Emirates ààbò péye àkọ́kọ́ ó wà fún àwọn òṣìṣẹ́ mm. ṣé ẹ ti ẹ̀rí ní iléeṣẹ́ àwọn iléeṣẹ́ tá à rí kúrútù fún ó ní ọjọ́ orí máa ń mú hmm. torí bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ láti twenty five years fún àwọn awakọ̀ wa sí bíi forty nine years hmm. torí ọjọ́ orí tí ò bá pé twenty five years tó sì ń wakọ̀ lójú pópó wọn ò ní ráyè láti ṣe insurance fún wọ́n máa ṣe life insurance fún gbogbo àwọn òṣìṣẹ́. ọ̀dà fún àyẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sọ nọ́mbà tí wọ́n máa pè yín sí nìsín nísìn. fún àwọn ìbéèrè tó bá tún ń tawọ́ tasẹ̀ nínú wa tá a fẹ́ mọ̀ síwájú àti síwájú sí i nípasẹ̀ chegov platform àti nípa orílẹ̀-èdè united arab emirates ẹ pè wá sórí zero eight zero eighty eight twenty nine seventy three thirty one zero eight zero eighty eight twenty nine seventy three thirty one tàbí kẹ́ ẹ pè zero nine zero six two nine zero nine three nine nine zero nine zero sixty two ninety ninety three ninety nine tàbí kẹ́ ẹ kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára ní www.golfplatform.com gu ní golf platform wa ẹ kà síwájú sí nípa wa. we making money we making money we making money this year. Uh, this one opportunity make you lend me your ear brother e don tey wey you don. Look for breakthrough for your life. Na golf platform Dubai bring on a this once in a lifetime opportunity. Where we say if you sabi drive and you sabi speak. English properly. Opportunity there for you to they come drive taxi for Dubai. Where we say they get over 200,000 naira as salary. Yes, ke, now over 200,000 naira. You go the net every month. If you did successful for the test and the interview, we go shell a very, very with golf platform representative wey go land nigeria very soon na dem go secure your visa resident and work permit plus include ten year drivers license. No let this opportunity miss you o. If you dey interested, make sure to call this number zero zero eight five seven four two eight nine two plus include zero eight zero eight eight two nine seven three three one. Na golf platform bring honor master for better life. Olúdúró FM ninety six point seven. tí àlàmú ń kọ yéye o ó ń kọrin ó ń dẹmọ òun lẹ́fìsì rẹpẹtẹ jaburata gidi gan o làwọn ayé bá ń kó jẹ wọn la bí ẹni láyìn àwọn yóò fàyè lè sì wí pé o ẹja tuntun ní tírí kò ní sákùrọ̀ kó lọ́nà torí tírì lẹ́dà mo ní láàrin ìṣẹ́jú méjì a ní ìṣẹ́jú méjì tá a fi mú nǹkan kan lẹ̀ bá a bá bi ni tírì lẹ́dà wọ́n ní ẹ fẹ́ pò nǹkan pọ̀ ní june twelve kí ni kan. bẹ́ẹ̀ bàbá mi a ní ká ṣe ètò kan fún democracy day. democracy bẹ́ẹ̀ hmm. ni sà. báwo ni ẹ ṣe lọ. ẹ ó lọ àwọn ṣe ní top pẹ̀lú èmi àti Hmm. mo fẹ́ kàn wá kàn wá pàdé mi ọmọ wọn àti bàbá mi tó jẹ́ bàbá fún mi Alhaji Wasiu àbí Pasuma. Wasiu Alabi Pasuma èyí ṣe tọ́jẹ́ pé bíi tí Paso bá ti ṣeré wọn sọ pé ẹ tiri lẹ́dà ọkọ̀ kan máa dáhùn èèyàn lára yá o ẹ̀yin sẹ́yìn lẹ jẹ́ bí àjàn rẹ̀ ní àdúgbò. Ah, bó ṣe wọ́ lọ́run ló ń tó nǹkan ẹ̀. bó ṣe wọ́ lọ́run ní tò hmm. ní June twelve. ní June twelve a máa wà bẹ́ẹ̀ a dẹ̀ fẹ́ kọ́ mọ́ aṣọ ẹgbẹ̀rún mẹ́ta ni owó aṣọ wa àwọn abo ni wọ́n ti ra sọ. wọ́n máa ra sọ yẹn ní national trader and market leaders ní lábẹ́ ìyá wa mrs jt raimi ní òkì lólódó Okay. ní ilé ẹgbẹ́ artisan gbẹ̀ńlá ní iwájú ilé ẹja gbẹ̀ńlá nìbàdàn wọ́n á tún rírà lọ́dọ̀ bàbá wa aláṣẹ top one wọ́n máa rírà ní top one ní podo nìbàdàn wọ́n tún máa rí lọ́dọ̀ bàbá wa school record ní gbẹ̀ńlá àlì ìwò nìbàdàn ẹgbẹ̀rún mẹ́ta péré náà ni. Eh, wo àwọn àlejò pàtàkì tá a sì fẹ́ káwọn yẹn wá kán wá wò pé kò ṣe pa kàn ń ṣe lásán ara àwọn àlejò pàtàkì tá a ti à ń retí tó yẹ pé olóhùn àṣejì kan tí wọ́n máa dá wa lóhùn tó ti fọ́ àwọn his excellency engineer Ṣèyí Mákindé gómìnà hmm. àní ká fi iná ká fi ṣe. kí ló ti ẹ fi ṣó péré june twelve náà. Hmm, a ò pé democracy àti pé ká tó fi ká fi ṣe ìwúni lórí fún gómìnà wa tuntun. Hmm. pé adúpẹ́ pé ọlọ́run ó bá wọn sọ kábi tí a fẹ́. ọ̀dà adúpẹ́ adúpẹ́ pé òkun fóònù nọ́mbà wo ni wọ́n máa pè ọ́ sí ní ìsìn ní ìsìn tí a bá fẹ́ mọ̀. fóònù nọ́mbà tí wọ́n lè pè sí zero zero. zero seven zero. five nine. five nine. five eight. five eight. one three. one three. nine four. nine four. lẹ́ẹ̀kan sí i. Uh-huh. zero seven zero. zero seven zero. five nine. five nine. five eight. five eight. one three. one three. nine four. ẹ ṣeun adúpẹ́ adúpẹ́ pé òkun tírí lẹ́dà ìnà àmúwá láti bí ìṣẹ́jú bíi mélòó foríkà ńlẹ̀ foríkà ńlẹ̀ káwọn èèyàn tó. ènìyàn lóde orí orin máa lòde ènìyàn o ọ̀rọ̀ la máa jọ sọ ọ̀rọ̀ tá a bá jọ sọ ọ́ nínú ẹ̀ láti ń rorin kọ hmm. ẹni tó bá lè bínú ẹni kó má ṣiṣẹ́ mọ́ iṣẹ́ tó fogún ọdún ṣe ìṣẹ́jú kan sí kejì o yóò kó dà sí kan kọlọ́hún sọ wá pẹ̀lú inú bíbí. ọmọ ìlú. ṣé ló ní máa fà yín lákòókò kúnlẹ̀. june twelve ọjọ́ mánigbàgbé nínú ìgbésí ayé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà june twelve ọjọ́ tí ìjọba yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọlúdé fún ìrántí olóyè masud kásìmáwò abíọ́lá ǹjẹ́ ti gbọ́ pé ọ̀nàrúbù no sugar àti igun ti pàtẹ àríyá dùnú tó papọ̀ mọ́ ìrántí akíkanjú ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ti lọ lọ́jọ́ kejìlá ọjọ́ wednesday oṣù kẹfọ́ ọdún 2019 ní top one garden podo village nìbàdàn aago mẹ́rin ìrọ̀lẹ́ lè tó bẹ̀rẹ̀ èyí yàtọ̀ ìgbádùn ó sì máa sàn títí dọjọ́ kejì ni o àlejò pàtàkì ẹnjìnìà Ṣèyí Mákindé gómìnà tuntun ní Ọ̀yọ́ àwọn ẹbí olóyè MKO Abiola dórí gbogbo lọ́balọ́ba àwọn olórin wa lọ́jọ́ náà Wàsíù Alábí Pasuma three lẹ́dà pàṣẹ poli Madina Kashi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ three thousand naira làǹkárá tó fi wọlé o ó lè ríra ní ọ̀dọ̀ Tasco promotion nígbẹ́ńlá àti ní top one garden one hundred thousand lẹ́bùn àkọ́kọ́ drip freezer plasma tv àtàwọn ẹ̀bùn gbàmábìnú mi ní june twelve ẹ pàdé Pasuma Wonder àtọ̀pọ̀ òṣèré ní point garden ìbàdàn. on Yorùbá FM ninety six point seven. akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ìpele tọkàn báyìí ní ìpele tí wọ́n máa ń ṣe tì ẹ bá ń kí gbogbo ọmọ nàìjíríà ìyá. mo kí gbogbo ilé o ẹ dákọ yín kí wọ́n lè mọ̀. orúkọ tèmi ni Bùnmi Ìṣọ̀lá láti iléeṣẹ́ world marketer assist international company tí ogun yẹn mọ̀ sí womai. womai city yìí a ti ń gbọ́ kéde yín ó ti pẹ́ ṣùgbọ́n tẹnujọ́ mẹ́ta ẹ̀ ó tún pe lékè nígbà tí Abbas Akande ti ń sọ wípé àwọn tó bá ralẹ̀ lọ́wọ́ yín wọ́n tẹ̀lé yín lọ Dubai so ó ṣe. wọ́n ti ti lọ báyìí àwọn ah, ti lọ Dubai ọ̀tán wọ́n ti tẹ̀lé yìí fi fly lọ afẹ́dúpẹ́ ló gba àwọn tó Putin fún advert yẹn hmm. wọ́n ṣe o because trust náà nínú wa wọ́n trust wa ni hmm. wọ́n ṣe ìsanwó àdìdúpẹ́ hmm. lọ́lọ́pàá àwọn náà já wọn kulẹ̀ àwọn èèyàn lè lọ sí ìfipẹ̀ kan lọ béèrè wọ́n á mọ̀ pé lóòótọ́ àwọn èèyàn wọ́n ra àwọn èèyàn yín bẹ́ẹ̀ ilé ẹ̀wà kọ́ ò lè bá a yá tí wọ́n bá sì dé wọ́n gba ilẹ̀ wọn náà bẹ́ẹ̀ ni ilẹ̀ wọn wà ń bẹ̀ completely kò sí nǹkan tó ṣe lẹ́yìn kan travel wọn ti gbalẹ̀ wọn náà ah, so nísìnyí lẹ́yìn tí Ramadan ti lọ yìí ilẹ̀ wa ṣì wà fún títà síbẹ̀ ilẹ̀ wa tó wà ní ayégúnlẹ̀yọ̀ ó wà ní fún títà ilẹ̀ wa tó wà ní ọmí àdìo àbàṣà ó wà fún títà ilẹ̀ wa ní apádi apádi wà ní after academy olómi hmm. ní expressway hmm. ó wà fún títà ilẹ̀ wa wà ní láàánibá lẹ́yìn university of Ibadan òun náà wà fún títà ilẹ̀ wa ní Ìlọrin náà ó wà fún títà gbogbo ilẹ̀ apápátá ni wọ́n ṣì wà on missing by. adé ń gba àyè san díẹ̀ díẹ̀ fún àwọn èèyàn fún àwọn tó yẹ kó bí òṣìṣẹ́ òṣìṣẹ́ oṣooṣù àbóyíṣẹ́ ìjọba táwọn náà fún onílé di onílẹ̀ wọ́n lè wá sọ́dọ̀ wa tán bá wá wọ́n á gba fọ́ọ̀mù wa fún two thousand naira àdè sọ bó ṣe máa ṣe payment plan yẹn fún kan tó fi máa ràn wọ́n lọ́rùn tí wọ́n fi san owó yẹn tán. Hmm. Eh, láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yìí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ilẹ̀ títà oríṣiríṣi àwọn ẹ̀dàkọ̀ bíi ẹ́sẹ̀tì bíi méjì mẹ́ta tí wọ́n ti láṣeyọrí táwọn èèyàn ti wà lórí ẹ̀ tí wọ́n ti. tó bá dé City Phase One hmm. èèyàn ti ń gbé bẹ̀rẹ̀ láti two thousand and nine hmm. Womai City Phase Two gan báyìí àwọn èèyàn ti ń gbénu bẹ̀ ilé ti bẹ̀ dáadáa tó bá dé wa tó wà ní mọ̀sọ̀ tó wà lẹ́yìn bẹ́sẹ̀ ọ̀fìn ìbàdàn hmm. àwọn èèyàn àwọn aráàlú òyìnbó ló ti ẹ̀pọ̀ jù ń bẹ̀ yẹn àwọn tó gbé wọn ti gbá wọn wọn sọ mo fọ́n búrò mi lówó mo fẹ́ gbọ́n mi lówó tá a fọ wọn délé wọn fún wọn ní ilé okùn àbílẹ̀ ẹ̀yẹ mi àti òtí ẹ̀yìn rówó filẹ̀ hmm. tá a ti náwó wọn jẹ gbogbo wọn ni wọ́n pa pé at least táwọn ẹni tẹ́ pé ó ṣe fọkàn tán hmm. táwọn lè màṣẹ́rù kan ó ṣe é fọkàn tán nínú ilẹ̀ títà. ṣé rí ní ilẹ̀ títà ẹni tó bá lórúkọ ló dáa kéèyàn ò máa gbèrú iṣẹ́ bẹ́ẹ̀ fún o hmm. wọ́n máa ń sì ti sì ti wà fún bíi twenty two years o. bẹ́ẹ̀ kò sí ìṣọmọdé. ọdún méjìlélógún méjìlélógún ibi tí yàn bá wà torúkọ èèyàn bàjẹ́ hmm. táwọn èèyàn tí yàn dẹ̀ yẹn ní wàhálà hmm. irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí yàn bá fọkàn tán wọn mi rò pé wọ́n jà yóò pa. láti àtẹ ẹ ti ń talẹ̀ wọn àwọn ogun ọmọ onílẹ̀ tí máa ń ṣe sọ pé tí wọ́n sọ pé bàbá kan ò tí ì gbowó tiẹ̀ wọ́n pé àwọn lọ kóòtù ni àwọn jọ fà á nì. àwọn onírú yẹn ní láìsí. torí àwọn lẹ́ẹ̀kan wà tó ẹ pé tí wọ́n bá ti kọ́ tí wọ́n ti ń gbé náà wọ́n á lẹ̀ wí mọ́ pé bẹ́ẹ̀ bá lè lọ san wá one million àbí kẹ́ ẹ lọ san five hundred thousand gbélé yín kò lórí ilẹ̀ wa o. torí ẹ ni wọ́n máa ń ṣe àwọn ọmọ rẹ̀ ti wá ní ọ̀nà tó tọ́ ẹni tó yẹ kí a bá sọ̀rọ̀ la máa bá sọ̀rọ̀ a máa gbọ́ gbogbo ẹgbẹ́ wa tí ọ̀fọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló wà so ni òfin àwọn oríṣiríṣi àwọn òṣèré ní jẹ́ àmbásádọ̀ fún iléeṣẹ́ yín kí ni àfojúsùn yín tẹ́ fi ń lo àwọn òṣèré gẹ́gẹ́ bí àmbásádọ̀ ọmọ wa kan náà bíi ó yàtọ̀ ó yàtọ̀ òun náà ni fún iléeṣẹ́ yín. gbogbo àwọn tó jẹ́ àmbásádọ̀ àbí Ibrahim Chata Razak Ọláyọlá bàbá mi ni bàbá mi òjò pagogo hmm. ọmọ lókà ṣẹṣẹ Ajíbọ́lá Àkànkẹ́ àti Oyàtọ̀ àwọn tó lórúkọ ni tẹbọdẹ ráwọn tí wọn máa ń sì ti ń lò fún àmbásádọ̀ tiwọn kò ń ṣe àwọn táwọn lọ mú ọlá tó kè wá àwọn tẹpẹ ní Ìbàdàn bíi ń gbé tẹ́ lè dẹ́ wọn lé tẹ́ mọ̀ náà wọn ni. ṣátà hmm. ń bí ibi ló ń gbé bàbá òjò ibi náà ń gbé lọ ẹ̀wọ̀n lókà ibi ló ń gbé ó yàtọ̀ ibi náà ń gbé àwọn tẹ́ lè mú pé wá nǹkan báyìí ni mo gbé lọ́ni ṣòótọ́ ni làwa máa ń lò gbogbo ọ̀rọ̀ dẹ̀ ti bá wa wò pé àwọn náà ti fara sí wọ́n ti rí i pé lóòótọ́ lóòótọ́ àwọn wọn ṣe bá dé òpó. bẹ́ẹ̀ bá ra lẹ̀ nílé iṣẹ́ yín tí ò sì tí ì kọ́ pàápàá jùlọ àwọn tó wà nílùú èbó kí ni security fúnlẹ̀ rẹ̀ bóyá ọdún mẹ́ta kó tó láǹfààní àti kó àbọ̀dún márùn-ún. kò sí nǹkan tó máa ṣe lẹ́wọ̀n o. àìmọye àwọn tó ti rà tipẹ́ tipẹ́ kò sí nǹkan tó máa ṣe lẹ́wọ̀n. mọ̀yọ́ hmm. kó sọ fún ilẹ̀kùn pé first phase wa two thousand and nine làwọn èèyàn ti ń gbé bẹ̀ eh. àwọn tó ti ra bẹ̀ yẹn ti pẹ́ tọ́ ṣẹ̀ padà wá tọ́ wá kọ̀ọ̀kan wọn ní láti ẹ̀ wá kò sí nǹkan tó máa ṣe lẹ́wọ̀n wọ́n sọ tọ́jú ẹ̀ around kó hmm. wa torí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ti hmm. that's the only thing kò sí nǹkan tó máa torí wọn gbogbo ìwé wọn náà wọn sanwó ẹ wọn dẹjọ. so ṣeéṣe tí àwọn bá lẹ̀ lọ́dọ̀ yín kó tún ta lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kéèyàn tún ta. ẹ mọ̀ pé owó tó dáa tó ilẹ̀ ò sí o investment nílẹ̀ ilẹ̀ ní ilẹ̀ tí mò ń sọ fún pé two thousand and ten thousand ní ilẹ̀ wa ní ayégọ́lẹ̀ yọ̀ nísìn hmm. as at two thousand and sixteen January we were selling it one hundred and fifty thousand. wọ́n tiẹ̀ nílẹ̀ kan wà tí wọ́n ti rà ń fifty five thousand tó. ẹni phase one. ti di one point five. one point five níbẹ̀ ọ̀làfiṣe promo ti jù báyìí tán. Ah, ah thousand náà tà wọ́n dẹ̀ sanwó yẹn ní oṣù mẹ́fà gbà yẹn nísìn báyìí iye tó bá máa rà tí ó bá ní one point five million two point five depending on the location ló tó lè rà ní ibi tá à ń sọ yìí. Eh, tọ́lá wà ló ń lọ bẹ́ẹ̀ tí ò ní wọlé iṣẹ́ yín lójú pé internet àtàtọ́ ẹ pé eh, ó ti gbàwé ilẹ̀ ó ti gbàwé ilẹ̀ wọn eh. wọ́n ti ń gbé wọn lórí. sí ogún mi ọ̀tẹ̀ mi lọ́jọ́ iwájú lórí ilẹ̀. láìláì láìláì sí àwọn èèyàn máa ń béèrè wọn tó máa ń pè ẹjọ́ o development levy o a lè sanwó tán o tí màá san gbá àwọn oníyẹn lọ́dọ̀ tiwa. nọ́mbà wo làwọn èèyàn lè máa pè yín sí láàárọ̀ ẹ̀ láàárọ̀ ẹ̀. Hmm, ọ́fíìsì wa wà ní nọ́mbà four salinsile street opposite access cathedral ní ìwó road main office wa nìyẹn. salinsile. bẹ́ẹ̀ ni tó máa access ní ilé márùn-ún hmm. cross kan béèrè wo máa ní anywhere ń bẹ̀ wa nìyẹn then customer care office wa ló wà ní nọ́mbà thirty two olótìfọ́ ocean shopping complex hmm. ní ìwó road láti monday to friday wọn bá wa àwọn nọ́mbà sadẹkẹrẹ wà on hmm. tó má pe àwọn nọ́mbà yẹn tí wọn ò bá gbé torí nọ́mbà yẹn máa ń busy hmm. ó send àtẹ̀jíṣẹ́ hmm. àkọ́kọ́ tí mo máa pè mí ni màá gbé tí mi ò bá gbé fún àmì tí kọ́ṣà send message máa pò wọ́n padà. yàtọ̀ fún àná àwọn ìlú wo tún ni ẹ tún ní. Ah, presently báyìí wọ́n máa ń nílẹ̀ sí ní thirteen states in Nigeria o. ẹ bí ìpínlẹ̀ mẹ́tàlá Abuja náà wà ń bẹ́ẹ̀ ni anilẹ̀ ní Abuja anilẹ̀ ní Ìlọrin anilẹ̀ ní anilẹ̀ ní Lagos anilẹ̀ ní Kwara anilẹ̀ ní Sokoto anilẹ̀ ní Kaduna. bí ìpínlẹ̀ mẹ́tàlá. bẹ́ẹ̀ni presently now. ẹ̀ẹ́ tí a bá sì ń pè yín tí ẹ mọ̀ tí ẹ jọ mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ni. mò ń gbọ́ yín. zero eight one four. zero eight one four. one three three. one three three. two six. two six. eight five. ẹ kò pé lẹ́ẹ̀kan sí zero eight one four mm. one three three mm. two six mm. eight five èjì zero eight one six six zero seven three four one five. àdúpẹ́ àdúpẹ́ pẹ́ òkun ẹ̀já gbọ́ kéde àtìpolówó yín ká tó máa lọ. àgbà abọ́bágún wà ló ń kí yín o ó ní ìkẹrà rẹ̀ kẹ́ẹ̀kọ́lé. <laughs> woman city àwọn ló ń ta ló jẹ níwò ó ní fọkànbalẹ̀ èmi àbáṣà kàndé òbẹ́sẹ̀rẹ̀ mo ti bá wọn ra lẹ̀ lọ oríṣiríṣi. ó yá ẹ jẹ́ ń bẹ̀ ẹ ní kábàámọ̀ woman city ni o wò ó. <laughs> orí rẹ kì í ṣe tẹnìkan tó ti gbọ́ pa promo dubai tó lọ lọ́wọ́ ní iṣẹ́ wa woman city ìwọ náà rálẹ̀ lọ́dọ̀ wa kájọ máa lọ dubai ká lọ jẹ gbádùn my city àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ you fit plan ni o eléyìí kì í ṣe kótó ìdí ẹnikẹ́ni tó bára lẹ̀ nílé iṣẹ́ wa ni yóò láǹfààní láti bá wa lọ. ẹ tètè máa bọ̀ ọ́fíìsì wa wà ní second floor. olówó tí fowó ṣàánú shopping complex ìwọ́rọ̀ òde ìbàdàn. telephone zero eight one four three three two six eight five tàbí zero eight zero six six zero seven three four one five. wọ́n máa ń sèǹtì ìwọ náà wà wọ̀ ọ́. bọ́ọ̀dù nílẹ̀ bọ́ọ̀dù nílẹ̀. ninety six point seven.